ìjọba òkùnkùn. Òkùnrin. what uh, you Jésù yìí kẹ̀rẹ́ ó ti há. ọmọ ènìyàn yíwà rẹ padà wo gbé bíbélì wo kó òkúrọ ìyá wo kọ sí àdúrà tí sọkọ. níbi tọ̀nà òkùnkùn. ó múramúra kò nana si òkú nù wa ìparẹ́ apọ́sítẹ́lì wọlé ìparẹ́ àlórí mínà ee múra múra mú mi pẹ́pẹ́. àṣebí ó bá mi lé. máa jọ pàṣẹ ọlára ẹ̀sìn ọ̀sùn kan tó kù nìyẹn máa lú ẹ̀ dáadáa ń kó ramúramù ní pẹ́pẹ́ o. àbórí tó yóò kọ́ kọ́kọ́ máa pè mí mọ́ ni hmm. o ò lè fi ara ṣe anything láì jẹ́ pé olú ọ̀run darí ẹ láì jẹ́ pé ọba ọ̀run tó rán ẹ̀mí mọ́ ẹ̀ sí ẹ ò lè ṣe nǹkan kan hmm. ẹ̀mí ọlọ́run lèèyàn fi ń ṣe iṣẹ́ ọba àwọn ọba o ò lè farasí tó bá farasí ó máa rẹ̀ ẹ́ ṣùgbọ́n tí ẹ̀mí mọ́ ọlọ́run bá balẹ̀ rẹ̀ ó gbọ́ ọkọ̀ tí bíbélì mi sọ ni ẹ̀yin yóò gba agbára ẹ̀yin yóò ṣe kí ni ẹ̀yin yóò gba agbára sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin yóò gba agbára hmm, báyìí pé oúnjẹ ìsìn máa wọlé ni ẹ̀yin yóò gba agbára sọ bẹ́ẹ̀ ẹ gbà mí dà ẹ̀yin yóò gba agbára. speak louder ẹ̀yin yóò gba agbára sọ wípé ẹ̀yin ẹyin ẹyin yóò yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lẹ́yìn nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn lẹ́yìn àgbà power. ẹ yóò gba agbára nígbà tẹ́mi ń bá balẹ̀ yín without the Holy Spirit you cannot do anything man whether you like it or not it is the Holy Spirit that will give you strength and power to do anything that you want to do you cannot do it with your knowledge you cannot do it with your capacity or else Holy Spirit give you a scorpion, pterodactyl, power That is the key. Good morning, ladies and gentlemen. Good morning, ladies and gentlemen, this morning. I hope you wake up well. Ọládùn ní Ọláfióyè. you are very stupid hmm. wọn ò kọ́ ẹ láti lé bàbá àti ìyá ẹ ò kọ́ ẹ step harassing a little girl àbájọ táwọn ọmọ ẹ fi yá dìndìnrín ó sì rí ìwọ ló fẹ́ kọ́ bí mo ṣe fẹ́ tírèdì ọmọ mi yá wò ó sí wọn bastard. ọmọ pé àárọ̀ mo wà mí ti jẹun tó sọ̀rọ̀ mi màá bu ìpè màá wá màá wá ìpè níbi tí ìpè wà màá bu lu bàbá lákú bàbá ẹ̀ ó sì rí who tell you to give me advice mo bastard ọ̀làdùn ní ọ̀làfíòye ni mo bá wí o ò ní sóríire. ìgbà tí bàbá àtìyá ọ̀tọ̀ ẹ ló bá tó fi ń sọ̀rọ̀ rádaràda ní public don't be silly tó bá ti máa rí sọ àti bó gbogbo òbó ẹ̀ tán láti fi kírìmù bá gbogbo òbó wìrì jẹ one bastard àbí ìkọ́ àkọ́ ìgbà ó rò pé bíbí jẹ́ programu tí wọ́n ti ń wo ojú obìnrin àbí tó ti ń wo obìnrin bí àbí tó ti ń wojú eré ẹ̀yìn ènìyàn ẹ̀ ń sì rí mo rò pé wọ́n ṣe programu yìí pé káwọn èèyàn lè láìkì ẹ̀. fóònù ẹ̀dá. mo fẹ́ kó gbé ojú dìdìrín yín síta mo fẹ́ rojú ẹ̀ bóyá fake picture tó wà ló wà bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ bó bá jẹ́ fọ́tò ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ stop harassing a little baby ìgbà tí bàbá àti ìyá ọkọ ẹ láti kékeré don't be silly tá a gbójú ẹ̀ síta mo fẹ́ wò. lórí dìdìrín àbájọ àbájọ tó fi gbé irun sórí bí irun ìsìnkú <laughs> <laughs> jẹ́ kí n wò dáadáa ó ti fi kírímù ba ayé ẹ̀ jẹ́ ó ti kún pọ́n kéèkì ojú ẹ̀ ti ran ká ní pé ìyá àti bàbá ẹ̀ kọ́ ojú ẹ̀ máa ran báyìí kò sínwé obìnrin wọ́n bastard wọ́n bá tún bí ẹ̀rẹ́ kó tún sọ̀rọ̀ ìbí bíi máa ti fún ẹ lọ́fà lórí wọ́n bastard stop harassing a little girl a ní pé ìyá ti kọ́ ẹni kékeré ojú ẹ̀ máa ran báyìí bó ṣe wà ní sábà máa wó ìjì ẹ̀ o ti lè ju thirty four lójú ẹ̀ bí ojú eighty years yìí fún bastard o ti do o ti o ti fi okó ba gbogbo ìgbésí ayé ẹ̀ jẹ́ o síwìn obìnrin. Holy Center Rama Iteria Ìjìlẹ̀ Road gbá mi dáadáa àárọ̀ yìí ọ̀rọ̀ fẹ́ jábọ́ lódìdí múnú bí mi bí àwọn ẹ̀sẹ̀ dé ó ya wèrè ó sínwín mi ò ti sọ fún ẹ pé anybody ò gbọdọ̀ fún mi ládìváìsì ẹni bá fẹ́ mọ̀ kó o fẹ́ fún mi ládìváìsì kó lọ fún bàbá àti yàlákú ìyá ẹ̀ ládìváìsì mú bastard ṣé ìwà ló ń gbénú mi wọ́n mọ̀ ọ̀kan tó ń gbénú mi àbí mo wá níbi pé kẹ́ láìkí péjì mi by force do I tell you to come here? I will not talk now till I finish my program. I dey come. Ma ma fàbọ̀ sí Before I will go to my program, before I will go to my program, I want to give you some advice people. Ẹ̀yin tí ẹ fún òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ lẹ wá gbọ́ tí kìí sáláyọjú ràn tí kìí sẹ́yìn tẹ́ fà correct bàbá alákùbàbá yín hmm, ẹ̀yin tẹ́ fà gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run Olúwa ní kí advice yín gbọ́. Open your Bible open your bible to eclecticians ọlọ́mọ ayọ̀kẹ́ yìí mi yọ láàárọ̀ yìí eclectician eclectician eclectician yes kì í ṣe bible láti fẹ́ odù ifá láti fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí odù ifá òun láti fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n ló ní kí sáyé fún yín ní advice kan nínú bíbélì bíbélì yẹn wà nínú ìwé eclectician ṣé mo gbà. wọ́n ní mi gbà o wọ́n ní ẹyin mi ti yọ wọ́n ní eclectasis ni o wọ́n ní eclectasis hmm. eclectasis. Mm, ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn mi ò kàwé bọ́ mo ka oògùn <laughs> mi ò kàwé mo ka oògùn mo ka bíbélì mo ka odù ifá eh. holy center padà sínú ìwé ecclesiastes ecclesiastes àbí ecclesiastes chapter nine chapter nine verse eh, verse eleven hmm. kí ni mo pè verse kí ni mo pè verse eleven sọ bẹ́ẹ̀ verse eleven sọ bẹ́ẹ̀ don't be silly sọ pé verse eleven verse eleven ẹ̀yin ẹ̀ ti yọ àti kékeré ló ti bá wọn lọ verse sọ pé verse eleven mm-hmm. clap for yourself pàtàkì dada clap for yourself wàá máa sharp wàá máa sharp ó ti yẹ kò sáyé sẹ́rìn lọ́dọ̀ mi níbí wàá máa sharp mi ò bímọ dìdìrín mi ò bímọ gèèlè mm. holy center kí ló wí kí ni bíbélì náà wí oníwàásù orí kẹsàn-án orí kẹsàn-án ẹsẹ̀ kọkànlá kí ló sọ. mo padà. mo padà. mo sì rí lábẹ́ òrùn. mo rí lábẹ́ òrùn. pé ìrèje kì í ṣe ti ẹni tó yára. o gbọ́ ìrèje Ṣàngó ni Ṣàngó ló wà ń bẹ̀ kì í ṣe ìrèje kàwé. bẹ́ẹ̀ ni ogun. story ni gbogbo yẹn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó lè yé wa àwọn ènìyàn má kàwé rádaràda mo padà. mo padà. mo sì rí lábẹ́ òòrùn. mo mo rí lábẹ́ òòrùn. pé ìré ìje kì í ṣe ti ẹni tí ó yára. ó ní ìré ìje ìré ìje kì í ṣe tẹni tó yára holy. bẹ́ẹ̀ ni oògùn kì í ṣe ti alágbára. ó mi gbọ́. bẹ́ẹ̀ ni oògùn kì í ṣe ti alágbára. kì í ṣe oògùn oògùn oògùn ìré ìje kì í ṣe tẹni tó yára holy gbọ́ oògùn kì í ṣe ti alágbára ká bẹ́ẹ̀ ni oúnjẹ kì í ṣe ti ọlọ́gbọ́n. oúnjẹ oúnjẹ kì í ṣe tẹni tó gbọ́n pa. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kì í ṣe ti ẹni tí ó yé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kì í ṣe tẹni tó yé ká bẹ́ẹ̀ ni ojú rere kì í ṣe ti ọlọ́gbọ́n inú. ooo ojú rere kì í ṣe ti ọlọ́gbọ́n inú ká. ṣùgbọ́n ìgbà àti ṣùgbọ́n ìgbà àti e, e, èṣe ń ṣe sí gbogbo wọn. ìgbà àti èṣe ń ṣe sí gbogbo wọn ìre ìje kìí ṣe fún ẹni tó lè sáré ogun jíjà kìí ṣe ti alágbára ọlá àti owó àti ọrọ̀ kìí ṣe fún ẹni tó gbọ́n ẹni tó bá wọn ọlọ́run máa ṣe kíni lọ́lọ́run máa fún ló bá yẹ pé ọgbọ́n lèèyàn fi ń lówó ni wọn ò bí Dangote rí lẹ́gbẹ̀ẹ́ mi tó bá yẹ pé ti ìmọ̀ wọn ò bí Ọ̀tẹ́dọ́lá eré wọn ò bí Ọbásanjọ́ eré ṣùgbọ́n ẹni tó bá wọn ọlọ́run lọ́lọ́ máa fún lówó ìdí nìyí tó máa fi rí arọ tí ò ní ẹsẹ̀ méjì tó máa kọ́ ilé méjì tẹ́ni tó rìn kìrìkìrì tí ò ní rí ilẹ̀ rà ẹ gbóhùn tó sùpá kọ ni bá tètè mọ̀ pórí ni mo bá ti má ṣàágùn bá tètè mọ̀ pórí ni mo bá ti má ṣàágùn mi mọ̀ pórí lówó mi mọ̀ pórí lọ́la mímọ̀ pórí ní gbogbo kan mò bá má ṣàgùn má tètè mọ̀ pórí ní mò bá ti má ṣàgùn o. èsì ń sí gbogbo ẹ̀ ọjọ́ tolúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àkókò tolúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí àdúrà tí àárọ̀ fẹ́ gbà kò lè di ọ̀sán kò sí àdúrà tí ọ̀sán fẹ́ gbà kò lè di alẹ́ alẹ́ lálẹ́ máa máa jẹ́ ọ̀sán lọ́sàn máa máa jẹ́ àárọ̀ láàárọ̀ máa máa jẹ́ tí ọ̀rọ̀ yìí bá yí ẹ ò ní gbógun ti àbúrò ẹ torí pé ó lówó jù ẹ lọ tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí bá yí ẹ ò ní gbógun ti ọ̀rẹ́ ẹ torí pé ó ṣoríire jù ẹ lọ àkókò ti ọ̀rẹ́ ẹ nìyẹn àkókò ti ọ̀rẹ́ ẹ ọ̀tọ̀ àkókò ti ẹ ọ̀tọ̀ àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run yé ló máa dẹ́bi ṣe wọ́n wọ́n ọba Solomoni gbogbo àgbáyé ló ń sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ òsínwó ọmọ kan máa wá ó máa sọ pé òun advice bàbá alákó bàbá ò ní sóríire mo bastard kí ló fi mí pè ó gbọ́rọ̀ èmi kó tó wá máa wò mí ni before you be looking me try to know about me I am I am Adelana Adekunle Solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà tó bá wọn kó fẹ́ kú ló máa advice mi. àwọn tó bá wá owó yín àwọn tó wá síbi láti wá pa owó láti wá máa like me have you have you ever say it in my mouth that please watch my video and like me and and and and and, and love me and and share my ta ló ráyè gbogbo àdáadáa yẹn anybody don like me o like yourself if my God love me it's okay for me. I'm here to say the truth with action, not with pleading. I'm not here to beg any stupid of anybody. I'm here to tell you the truth of word of God. Whether you like it, take it. If you don't like it, leave it. Tomorrow you will remember me. Don't like me don't love me love yourself like yourself. irọ́ gorí igi irọ́ pin òtítọ́ gorí òtítọ́ korò ojú ọ̀run àjàlè èmi jọ àwọn bàbá yín àwọn pásítọ̀ yín tó sọ fún yín pé kẹ́ máa wá ṣọ̀ọ̀ṣì wọn kẹ́ máa gbóòóró wá ká ló ráyè rádaràda yìí I'm here because of the word aago mẹ́rin lèmi ti jí ìwọ tó ẹsẹ̀ jí láago márùn kò fà á fún mi ládvice lèmi tó jẹ́ pé màá ka bíbélì máa gbèrègèdè ni gbogbo ìgbésí ayé mi ọ̀rọ̀ ọlọ́run ni ìwọ tó jẹ́ wípé ìwọ tó jẹ́ wípé ọmọ ajẹbọ́tà ni ẹ ò mọ kankan wá ń fún mi ládvice ìwọ tó jẹ́ pé bàbá àtìyá ẹ ò tọ́ wá ń fún mi ládvice. ọ̀làjúdé ọ̀làjúdé àwa àgbàgbé àṣà ìbílẹ̀ wa ọ̀làjúdé ọ̀làjúdé àwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ ká gbàgbé ohun tá a dáyé bá ọ̀làjú lẹ fi ń pe àwọn ẹgbẹ́ bàbá alákó bàbá yín ní guys ẹ fẹ́ sọ̀rọ̀ ọmọ yorùbá àtàtà fẹ́ sọ̀rọ̀ lórí facebook ó ní eyu guys ẹ ní sóríire èdè ìlú bàbá yín nìyẹn kí lè túmọ̀ eyu guys ó lè pe ọba ìlú ẹ ní eyu guys one bastard ẹ jọ kí nìkan tẹ̀ tí yé mi ń gbọ́ ṣebí wọ́n lọ sí skul kí lè túmọ̀ guys kí lè túmọ̀ àyìnà kò yé mi kí lè túmọ̀ àyìn kí lè túmọ̀ guys. tí wọn bá tọkùnrin àtọbìnrin papọ̀ láwùjọ èèyàn hmm. tó jẹ́ àwọn young àwọn adult. ok àwọn big man àbí àwọn small boy. àwọn adult àwọn big boys. àwọn big boys. tó bá jókòó papọ̀ tó bá fẹ́ kí wọn. àwa sọ pé hey you guys. guys. ok tó bá yẹ pé àwọn ọba lójókòó síbẹ̀ ńkọ́ irú àwọn ọba àwọn àgbàlagbà irúfẹ́ àwọn bàbá tó bí yín àwọn màmá tó bí yín bá lè ṣe máa káwọn yìí. èèyàn máa kí wa káàárọ̀ èèyàn máa fi sàṣì mi. kí ló wá dé tẹ́fín kó wu apapọ̀ ah. ṣé àwọn guys nìkan ló ń wò yín ní nc rí ṣé àwọn young boy nìkan ló ń wò yín tẹ́ sọ pé hey you guys hey you boy hey you guys ẹ̀yin guys mo bá ṣé wo rò pé ṣé torí pé ti wà lórí Facebook ṣe ẹ̀ ní respect mọ́ mi ò bá mi ò bá àwọn èdè mìíràn àwa mú yorùbá tẹ pera yín especially àwọn tó pera wọn lé tíátà yẹn ni wọ́n sọ pé wọ́n ṣe tíátà dìdìrìn yẹn ẹ fẹ́ bá irú èmi ọba Solomoni sọ̀rọ̀ ṣe rò pé àwọn ọmọ kékeré lówó gbogbo yín ni ẹ mọ̀ pé gbé bàbá yín wà nínú àwọn tó ń wò yín ni ẹ mọ̀ pé gbé ìyá yín wà níbẹ̀ ẹ fẹ́ wá kí wọn hey you guys that is stupidity ọba ẹ ló ń wù ẹ ìjòyè ń wù ẹ ègbé bàbá ẹ̀ ń wù ẹ́ ègbé ìyá ẹ̀ wù ẹ́ wọ́n ní hey you guys ọ̀làjú náà nù a ọ̀rá pẹ̀rẹ̀ ọmọ Yorùbá lára yóò máa lè ló pọ̀jù nínú yín especially ẹ̀yin tẹ́ bá sọ pé ti lọ sókè òkun yìí wọ́n bastard tó bá tún dé Nàìjíríà náà wọ́n máa pe bro bro ègbé bàbá wọn náà pè yẹn o bro ẹ̀yin ni mo ń bá wí ẹni sórí ẹ̀yin lẹ́ máa bro kú bro ló máa pa yín dànù ẹ̀ ń sì kọ́ṣọ̀ ọ̀tọ̀ civilization ọ̀tọ̀ when you want to talk to your people you need to come back to culture. àdìjọ́ tẹ ti ń rí mi níbí yìí ọjọ́ ò lọ rí i pé mo wọ kóòtù rí torí mi ò kí sọ máa i'm keru i'm i'm a zionist keruba seraph ni mo ń lọ zion lèmi aṣọ yẹn ni mo wọ̀ yìí aṣọ tí mo wọ̀ yìí mo lè fi tẹ mo lè fi ṣe odù ifá mo lè fi ka Quran kò sí kò tí mi lè fi bọ̀ wàá mọ̀ wípé ìjọ aláṣọ fún lèmi ń lọ i don mi ò lè tó pé ẹ mo ti ṣe kinní sí kí wàá fi ìwà mi sílẹ̀ mi ò kì í ṣe àwọn olórin Zion tó sọ ara wọn dán máa lè torí káwọn èèyàn lè gba tiwọn tó lọ kó sí aṣọ ara orí burúkú kiri títì torí pé kiri ìdìmú lè pè wọn kí Pentecostal lè pè wọn àwọn máa lè tó fọwọ́ tó fọwọ́ sí ju ilé bàbá wọn i'm here to know that this is where I come from I am Kerubim and Seraph source of Zion that this is our dressing. But this is King Solomon for all nations. I can talk to anybody. I can talk to Muslim. I can talk to Redeem. I can talk to CAC. I can talk to any any religion in this world. I will tell you the truth of word of God because I read Bible, I read Quran, and I read Old fast but i don't forget my culture but you people will say that why if i if i if i you will be asking your you will be asking in your heart that if i if i follow the culture why i don dey res respect uh, Tinubu uh, Obasanjo or Ooni of Ife Alaafin Oyo why i no dey respect them uh, eh, is because that you you don't you don't read bible bible says ẹ fi ọlá fún ẹ tí ọlá ṣe kí ni tí ọlá ń ṣe tirẹ̀ ṣé ọlá jẹ́ ti aláàfin ọ̀yọ́ tó rí wípé wọ́n pa gbogbo ọmọ yorùbá tán tó rí kan ṣe sí ṣé ọlá ọlá tẹ́ sí wọn they don't deserve respect ṣé ọlá tọ́ sí Ọọ̀ni of Ifẹ̀ tí ifá òyàn tó lọ jẹ ọba sí ọlá tán fún Ọbásanjọ́ tí Ọlọ́run gbà lọ́wọ́ Abacha tó gbé sórí ipò tó tún Nàìjíríà ṣe tó tún bàjẹ́ ọlá kìí ṣe tàwọn yẹn ẹni tí ọlá tọ́ sí ní gbogbo Nàìjíríà lọ́wọ́ yìí kí ló kọ kí ló kọ bàbá tó wà lẹ́yìn Sunday Igboho yìí ta ló jẹ́ Gani Adams ọláwòlú tó ṣé Gani Adams tó wà ní ipò ààrẹ ọ̀nà kankan fù tó tẹ̀rù ń bà á tí ò mọ̀ kó tó yẹ kó ṣe ṣé ẹ lọ látọ́ sí. kí ló rọ àbátọ́ wà lẹ́yìn Sunday Igboho yìí náà ẹ̀yin kọ́ ẹ gbọ́rọ̀ látàárọ̀ bàbá tó wà lẹ́yìn Igboho yẹn kí lórúkọ ẹ̀ ẹ lè kọrúkọ ẹ síbí yẹ kọrúkọ ẹ síbí olùkọ́ ní bàbá yẹn jẹ́ bàbá tó wà lẹ́yìn Sunday Igboho ṣe adébánjọ ni àbá adébánjí ṣe adébánjọ lórúkọ ẹ ni bàbá tó wà lẹ́yìn Sunday Igboho ṣe adébánjọ lórúkọ ẹ ṣe adébánjọ lórúkọ ẹ ni. Akíntóyè hmm, yes àwọn ẹ lọ látọ fún irúfẹ́ yẹn ti báyìí mo lè dọ̀bálẹ̀ kí. kì í ṣe torí pé ó wà lẹ́sọ̀dẹ̀ gbowó mo ṣe respect yẹ o ó sọ̀rọ̀ kan ó ní bóun ṣe wà yìí ó lóun ní láti jà fún ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ ó nítorí pé tóun bá kú kó má bàa béèrè lọ́wọ́ òun ó ronú jinlẹ̀ ṣé ebi pa ni ṣé kò lówó lọ́wọ́ ni àwọn yẹn lọ́lá tọ́ sí àwọn ènìyàn máa ń respect kì í ṣerú àwọn aláàfin ọ̀yọ́ kì í ṣe irú ọ̀ní ọ̀fìfẹ́ kì í ṣe àwùjalẹ̀ jẹ̀bú òde kì í ṣe alákẹ́ ẹ̀gbá àwọn àwọn èèyàn rádaràda làwọn yẹn wọ́n dàgbà yà àgbàrédèrèdè ni wọ́n dà ó ṣeé ṣe kí ọba ìlú ẹ pẹ̀lú àwọn tí mo ń bú ìbẹ̀jú lẹ́kí lèmi ń gbé ẹ sì èrè àtẹ̀yìn àtọ̀ ba ìlú dìdìrín tẹ́ fi jẹ ṣé irú Buhari yẹn lèèyàn fi ọlá fún tó pa gbogbo Nàìjíríà tán ṣé irú Ọ̀ṣínbàjò tójú ẹ̀dà bójú ìnàkì yẹn lèèyàn respect ẹ jẹ́ ká fi ọlá fún etí ọlá ń ṣe tirẹ̀ àwọn tó bá wà ní ipò ọlá tó bá wà ní ipò ọlá kàbí kò yẹ yín tó bá hùwà ipò ọlá yẹn tó ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ipò tó wà àwọn ènìyàn fi ọlá fún. holy center ọba mi sọ̀rọ̀ ó ní Élì ó ní Élì Élì èmi ló sọ fún ẹ pé wàá máa jẹ àlùfáà mi títí ayé ó ní ṣùgbọ́n o torí pé ó bu ọlá fún àwọn ọmọ ẹjú èmi lọ ó ní ká má rí òní jẹ àlùfáà yẹn mọ́ àlùfáà yẹn òní jẹ mọ́ ó ní àwọn tó bá bu ọlá fún mi lèmi ò ṣe kí ni lèmi ò bu ọlá fún ṣé pásítọ̀ Adébóyè yẹn lèèyàn ń bu ọlá fún àbí irú Oyèdòpò àwọn àwọn èèyàn adarada yẹn wọ́n bá sá pipo àwọn tó ń wa mọ́tò hundred million kiri tó ní billions of naira sí àkáǹtì tẹ́bi ń pa àwọn ọmọ rìdíìmù sí àwọn èèyàn bu ọlá fún. But blockbuster people i respect only the righteousness people not the stupid people with the stupid crown But blockbuster people ṣé irú Tinubu dìdìrín eléyìí máa ma bọlá fún tó jẹ́ dàbójú ọ̀pọ̀lọ́ yẹn tó jẹ́ onímọ̀tálá ẹni nìkan ènìyàn tó sọ gbogbo àwọn ará ẹ̀kọ́ di ẹrú yàtọ̀ sí èmi gbogbo yẹn ẹrú ẹ̀ lẹ́jẹ́ ṣé àwọn èèyàn ń bọlá fún. When you read your Bible, you will know who to respect. Holy Center bíbélì mi sọ fún mi wípé nígbà tó di ọjọ́ kan Herod sọ̀rọ̀ Herod sọ̀rọ̀ Herod sọ̀rọ̀ Herod sọ̀rọ̀ àwọn èèyàn sọ pé ee eh, eléyìí ò kì í ṣe èèyàn mọ́ Ọlọ́run lélẹ́yìí bíbélì sọ pé Olúwa lù ú ó bẹ̀rẹ̀ sí ṣe ìdín kí ló tọ́ náà bọlá fún pé torí pé ó jọba nígbà tó di ọjọ́ kan nebukadnesa rí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní èyí ni bábélì ńlá tèmi fi ọwọ́ agbára mi kọ́ nebukadnesa rí ó yá ó sí èrè ni àyà máa ń kù ẹ́ kẹ́ okay now orí ìtẹ́ yẹn wàá filẹ̀ ọdún méje wàá lọ máa jẹ koríko wàá lọ máa jẹ koríko pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ ó wìrì ó sínwìn nígbà tó bá mọ̀ wípé òkè ni agbára wà ọba àwọn ọba ló fèèyàn jọba wàá wá padà sórí ipò ẹ gẹ́gẹ́ bí ọba kábíyèsí Elédùmarè ọba tẹ́ fi jẹ tí ò bọ̀wọ̀ fún Ọlọ́run ẹ wá lọ ń bọ̀wọ̀ fún ẹ ní soríire àtẹ̀yìn àtọba tẹ́ ń bọ̀wọ̀ fún yẹn ẹ máa rámá yé ni ẹ yá wèrè. ọ̀tẹ̀ tí ọ̀tẹ̀ tí ọ̀tẹ̀ tí Ọọ̀ni gorí oyè ni wọ́n pẹ̀sẹ̀ ń pa ọmọ Yorùbá nípakúpa torí pé Ọlọ́run ò yàn ifá ò mu owó ifá e, e, e, oyè oyè owó ló wà níbẹ̀ yẹn owó òun ló gbé ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀fífẹ̀ débẹ̀ kì í ṣe ifá kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ló gbé débẹ̀ ẹ mọ iye àwọn yorùbá tó ti kú dànù ni láyé àtijọ́ tó bá fi ọba jẹ tí ìlú ò bá tùbà tí ò bá tùṣẹ wọ́n béèrè pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n lónìí ẹ̀kan ẹ̀kan rí pé gbogbo yín gbìgbìgbì ẹ̀ ò ṣe kankan ṣe é sí èrè torí pé ti lajú orí burúkú kan ẹ̀ yá wèrè ibi nǹkan tó làjú máa ṣe fún yín nílẹ̀ yorùbá nǹkan tó làjú tó máa ṣe fún yín nílẹ̀ yorùbá gbogbo ilẹ̀ máa kú tán ẹ sínwìn kí lè fi mí pè mi ò wá kọ́sọ́mà níbí yìí o mo wá sórí fáwọn ènìyàn ni mo wá tú àwọn tálákà sílẹ̀ mo wá já yín sí nǹkan tí ẹ ò mọ̀ nǹkan tí ẹ ò mọ̀ mo wá já yín sí èmi fẹ́ kú èmi ti sáìn hmm, mo fẹ́ kú ṣùgbọ́n ìjọ tí bá máa kú ẹ bá bá ń gbàdúrà pé kí n má kú sórí òbò hmm. àdúrà mi tẹ́ máa àdúrà ẹ̀kọ́ tẹ́ máa gbà fún mi ni pé olúwa má yẹ kí kú sórí òbò ṣùgbọ́n jẹ́ kí kú sórí òtítọ́ láti kì í. kì í ṣe fẹ́ tó sáré ó jẹ́ kì í ṣe fún ọlọ́gbọ́n ìṣe ló ń ṣe sí gbogbo wọn àkókò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àkókò tiẹ̀ ọ̀tọ̀ àkókò tèmi ọ̀tọ̀ ayé ìgbà kan làbáṣà ń rè ní ní nàìjíríà nísìnyí ó ti di àwátì a ò rí mọ́ ayé ìgbà kan ni babagida ń rèdí ní nàìjíríà nísìnyí ó ti di aláìsàn ó ti di kọ̀ǹdẹ̀sílẹ̀ ayé ìgbà kan ni ọbásanjọ́ ń rèdí ní nàìjíríà nísìnyí ó ti expired ayé ìgbà kan ni ayé ìgbà holy center mana ìjìlẹ̀ roda ayé ìgbà kan ni Barack Obama ń rèdí ní ìlú òyìnbó ní báyìí ó ti di ó ti di kọ̀ǹdẹ̀ ayé ìgbà kan òun ni Trump Donald Trump ń dún bí tó rọ̀ bí òwe nílò òyìnbó ṣùgbọ́n nísìnyí ó di ó di di s ó di ó di ó di kí ni wọ́n máa ń pè wọ́n náà s kọ́ ni s government àbí s government ah, former former mọ́ bastard ẹnìkan láyé ìgbà mẹ́wàá ọba mẹ́wàá ni ká nígbà yìí mọ̀ ní ẹni máa ṣe wá wèrè ìwà rádaràdà tẹ́ ń hù wọ̀nyí àìmọye àwọn DSS láyé ìgbà kan tó jẹ́ pé wọ́n kọ kàrá lónìí wọ́n ti di aláìsàn sínú ilé orí wọ́n ti burú wọ́n sínwìn àìmọye àwọn sójà tó jẹ́ pé ń láyé ìgbà yẹn bàbá ni wọ́n ṣùgbọ́n lónìí wọ́n ti ní stroke sínú ilé wọ́n ti ká ẹsẹ̀ wọn kan torí pé kí ni wọn ò bẹ̀rù ọlọ́run pẹ̀lú iṣẹ́ orí burúkú tó ń sí ẹni iṣẹ́ tó bá ti ń ṣe tí ò bá ti ní ìbẹ̀rù ọlọ́run ò sínwìn ni ẹ́ tó bá jẹ́ ọba ìlú tó bá ní ìbẹ̀rù Ọlọ́run you are mad tó bá jẹ́ president tó bá ní ìbẹ̀rù Ọlọ́run you are lunatic tó bá jẹ́ governor tó bá ní ìbẹ̀rù Ọlọ́run you are born bastard èmi náà ló lè bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tó tún lè bá yín sọ. this is a King Solomon for all nations am not a King Solomon for Nigeria for all nations kò sí ẹni tí mi lè wojú ẹ tó bá ti kọjá ààyè ẹ tí bá ti wojú ẹ kó pa mí born bastard holy center mo ti kúrò mẹ́ ẹ jẹ́ ká lọ sínú odò ifá ilẹ̀ ní ọjọ́ monday ní ọjọ́ ajé mo fẹ́ ṣe kábúkábú lọ tinubu bí mi mo lè gbé adé mi kí n fi ṣe kábúkábú tinubu bí mi pátápátá mo lè fi adé mi àtàṣàdúrà mi kí n ṣe kábúkábú lẹ́nìí. holy odi fatafẹ kàlàárọ̀ yìí wà nínú ìwé ìrosùn di ìró ẹ mọ̀ pé èrò sùn di ìyẹn ó gbẹ́dá ti ń gbé àwòká akọ̀ǹkọ tọ́pìkì yẹn síbẹ̀ akọ̀ǹkọ tọ́pìkì yẹn síbẹ̀ ọ̀rọ̀ mi máa wá ṣùgbọ́n lẹ́ni ni kò ní dọ̀la afẹ́ kà lẹ́ni ìrosù di ó wà ní orí eighty page three four four ẹ wo ẹ wo odùn yẹn ẹ wo odùn yẹn odùn yẹn lélẹ́yìí odùn ìrosùn Iro, ìrosùn di Iro, ìrosùn di ìrosùn di odùn yẹn rèé odùn yẹn rèé Iro, ìrosùn di ẹ odù yẹn lélẹ̀ olùtàfẹ́ kàlẹ́ ní nìyẹn mo ti máa sọ fún ẹ̀yin ènìyàn yìí tipẹ́ tí o bá ti rí pé a ti ń ka odù ifá wàá máa mú bíbélì wàá máa mú báyìí wàá máa kọ́ eléyìí tó bá ti bá ìgbésí ayé ẹjọ́ níbẹ̀ èèwọ̀ tó bá ti wà níbẹ̀ wàá máa sá fún bó ṣe máa mọ odù ifá tí wọ́n gbé wá sáyé nìyẹn odù ifá tó yọ sí ìwọ fún ara bó ṣe máa mọ̀ nìyẹn tábà ti ka odò ifá wa máa kọ sílẹ̀ ìtàn tó bá kà níbẹ̀ tó bá ti bá ìgbésí ayé ẹ mọ ìwọ̀ tó bá wà níbẹ̀ wa máa pamọ́ ó tán ìtùtù tó bá wà níbẹ̀ wa ṣe bíbélì nìkan ni kẹ́ máa gbá máyà àti koran ẹ ti wọ kòtò láì jẹ́ pé o ka mẹ́tẹ̀ẹ̀ta o ayé ò lè nítumọ̀ tó bá ka mẹ́tẹ̀ẹ̀ta o ò ní ṣerú obìnrin láyé wàá tọ́ ọmọ ẹ bó ṣe kó tọ́ ẹnìkan ni máa advice ẹ wípé ọmọ kékeré kan wà níbì kan bí ọmọ yẹn wá. bí ọmọ akúnmí rẹ̀ ayé bí wá mi ò ráyà sọ ìwà. sẹ́rí ọmọ ilé sẹ́rí sẹ́rí lè ó ti ń jẹ gba o gbọ́ ó ti ń jẹ gba bó ṣe wà yìí bó ṣe wà yìí sìn bó ṣe wà yìí ìṣe máa ṣe báyìí hmm, bàbá wẹ̀ gbá báyìí <laughs> kò ní wọ́n àwọn tó ń bá wí àwọn tó ń bá wí tó ti yẹ ó ti ń jẹ gba bó ṣe wà yìí tó ti rí wọn gbà ó ti ń jẹ gbà kọ́ ọmọ ẹ ba lè fún ẹ ní sinmi ní bíbélì sọ ọmọ mo fẹ́ hmm. níbo kò sáyè kékeré ló ma ti gbà lọ́wọ́ ẹ bó ti wọ́n dàgbà àárẹ̀ àgbà kan àwọn àgbà kan wà lẹ́yìn tó sì ń jèé kan kékeré ló ti ń bá wọn lọ mo rí ọmọ fifty years tó ń jèé kan kékeré ni ọmọdé burúkú àgbà burúkú ló máa dà àwọn àgbà tẹ́lẹ̀ pé oṣù lásán rọ̀kì lé ni ó ti bẹ̀rẹ̀ láti kékeré tó bá sọ̀rọ̀ lọ ní lásán ṣé ló wọn gbọ́ mẹ́rún jọ kọ́ ọmọ ẹ kó ba lè fún ẹ ní sinmi èmi ò kì í fọwọ́ ẹ̀rọ mú ọmọ màá tírèènì ẹ tó bá ti di gẹ́ẹ̀sì mi ò ta sí ẹ mọ́ ntàmù tí mo lè tọ́ wọn lélẹ́yìí okay stop stop harassing small baby born bastard ìwọ ló máa kọ́ mi bí mo ti fẹ́ tọ́mọ̀ mi. mo dáríjì ẹ torí o mọ nǹkan tó ń ṣe o kàn rò pé kó kó o dà pé bóyá o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wò mí ni o kàn wò pé kó sáré bẹ́ wọn kì í bẹ́ ní program mi ọmọ tó bá mọ̀ pé òun fẹ́ gbọ́fà lórí àwọn tó máa ń bẹ́ amọ̀ wọn torí ìgbà tí mo lọ wò ó dà bó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wò mí ni hmm. wọn kì í bẹ́ lọ́dọ̀ mi bí tó bá fẹ́ bẹ́ lọ́ máa bẹ́ ní program àwọn ẹlòmíì kì í ṣe ọ̀dọ̀ mi àwọn tó bá fẹ́ bẹ́ níbí nísìnyí wọn á lọ gbé picture òyìnbó sí kàbí kàn gbé picture kìnìún sí kàbí wọ́n gbé picture àlùjọ̀nù sí tí wọ́n ní sí ń bẹ̀ tí wọ́n mọ̀ pé tí bá rí picture wọn máa fún wọn lọ́fà lórí wo rí dírẹ́sì mi ẹ̀rù bá wọn advice bàbá mo dáríyì ẹ̀ tẹ́wé máa wé sí i jẹ́ lọ́jọ́ mi mo ti dá ojú ẹ mọ̀ mo ti kọ orúkọ orúkọ kí lórúkọ lédè ẹlẹ́ẹ̀kan. ọládùnjoyè ọládùnní. ọládùnjoyè ọládùnní. i forgive you go on tí bá tún rí wípé mo ń sọ̀rọ̀ lọ́wọ́ advice mi màá ní káyọ̀rá pa ẹ́ dànù màá fún ẹ lọ́fà lórí wa kú dànù. nǹkan tí mo ń kà òun ló ń kọ́ńtrólì ìgbésí ayé mi ok ní nǹkan tèmi kà ní bíbélì tí mo kà ní koran mo fi ń kọ́ńtólù ìyàwó mi kì í ṣe nǹkan tí ẹ ń ṣe nílé ẹjọ́ kì í ṣe nǹkan tó ń kà fún yín ní ṣọ́ọ̀ṣì kì í ṣe nǹkan tó ń kà fún yín ní mosque no nǹkan tèmi fúnra mi bá kà ni ma fi ma kọ̀ntrólù ayé mi ni ma fi ma kọ̀ntrólù ilé mi ni ma fi kọ̀ntrólù ayé ìyàwó mi ni ma fi kọ̀ntrólù ara mi kò sí èyí tó kàn mí kan nǹkan tí pásítọ̀ kan sọ kò sí kan tó kàn mí kan nǹkan tí ìmáàmù kan sọ kò sí kan tó kàn mí kan nǹkan tó sọ ní kóòtù ìgbà tí mi ò kì í lọ sí kóòtù ọlọ́run yẹ kí ṣe court wedding kí tó kú for what kí ni wọ́n fi ṣe mọ́ bastard mọ́ bastard wedding. bí mo fẹ́ bí wàá pé mi máa lé ẹ dànù máa fẹ́ lò mí. I'm here for happiness not for sorrow. ó yẹ kẹ́ máa bèrè lọ́wọ́ ara yín wípé kí ló fà á tí àwọn tọkọtìyàwó fi ń gúnra wọn pamọ́ lé wọ́n wọ́n ṣe court wedding ni their lack of knowledge their lack of knowledge of God kí ló fà á tíyàwó máa fi ní bold tó máa fi tó máa lọ da gbígbóná lu ọkọ ẹ̀ are lack of word of God they they they, are full with civilization stupid civilization. Have you ever seen cut in my neck? if i will dress coat now i will wear kerubu kerubu cloth yes àwọn àjagunmọ̀lẹ̀ òde ọ̀run. Mm. my own culture i don leave it no this is this is my church Kerubu and seraphim source of zion this is our dress if you want to call me for your church if i cannot wear this one to your come to your church don't call me i will not wear your coat cloth coat o na you have coat me na white garment we dey wear wear in our church àwọn tẹ́ rí i pé ó ń wo kóòtù ní zion yẹn tó máa wá aṣọ ara yẹn ọmọ àlè ni wọ́n wọ̀n kí sọmọ zion they are doing the church because of money kí kí gbogbo àgbáyé lè gba tiwọn bí mo ṣe wà yìí tí wọ́n fẹ́ lọ sí ọ́fíìsì president lé ní bí mo ṣe wọ̀ bí mo ṣe dírẹ̀sì rí bí mo ṣe gúnwà rí èmi gan mi kí ni fẹ́ lọ ṣe lọ́fíìsì president gan ó máa bá ẹ̀mí lé ni ìgbà tára àfẹ́ pa wọ́n kò sí gọ́vnà kan tó lè pè mí wípé kí wá rí òun kò sí president kan tó lè pè mí pé kí wá rí òun kò sí ọba ìlú kan tó lè pè mí pé kí mi wá rí òun option option tí wọ́n ní ni wípé kò ń rán àwọn sójà wa kan gbé mi kan gbé mi sínú mọ́tò ṣùgbọ́n wọn ò ṣèyẹn wọ́n ní ẹ̀ lóo a máa rí programu yín lórí Facebook wọ́n ní ẹgbẹ́ kan eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé alàgbà ẹ yọjú sí mi náà màá ní káàrà pa ẹ̀ dànù ó sì rí èmi jẹ́ gbé bàbá ẹ̀ tó bá jẹ gọ́vnà àwọn ará Èkó ló jẹ gọ́vnà lé lórí èmi jẹ ọba lórí gbogbo àgbáyé pátá tí yorùbá ti mí níbẹ̀ Sanwó-Olú ló ránṣẹ́ pé èmi kí n lọ Akíntóyè yẹn Akíntóyè yẹn Akíntóyè yẹn ó lè ránṣẹ́ pé èmi kí n lọ tó bá ránṣẹ́ pé èmi máa lọ torí olóòótọ́ èèyàn ni buhari ò lè ránṣẹ́ pè mí òsínbàjò wọn bí bàbá ẹ̀ kókó ránṣẹ́ pè mí kí n lọ aláàfin ọ̀yọ́ ò lè ránṣẹ́ pè mí kí n lọ Awùjalẹ̀ jẹ́ bóde wọn bí kú. Akíntóyè yẹn tó bá pè mí wípé ọba Solomoni o ó dẹ mo dẹ fẹ́ rí yín o bàbá yẹn má wọrí mo máa bá yín àgbà gidi lẹ́yìn àgbà rere lẹ́yìn ẹ kì í sàgbà alátẹnujẹ irú àwọn bàbá bẹ́ẹ̀ máa mo máa respect wọn kò sí bí adébí ṣe lè tó máa respect wọn ṣùgbọ́n sọ pé ó dàgbà àrí àpẹẹrẹ àgbà ẹ láàrin ìlú àwọn ọ̀dọ́ ń kú àwọn ọ̀dọ́ ń jìyà orí kankan ṣe ṣe sọ pé àgbà ni ẹ àgbà wọn máa gbadé lórí ẹ wọn máa là ẹ lórí ni ó síwín pẹ̀lú àgbà orí burúkú tó dà tí ò wúlò irú Gani Adams yẹn èèyàn rédèrèdè ni ariwo orí burúkú lọ́wọ́ máa pa ní orí Facebook kò mọ ọ̀kan tó pè ní ààrẹ ọ̀nà kakanfò kó wá kíkọ ní ọ̀kan tó pè ní ààrẹ ọ̀nà kakanfò àwọn ọmọ Gani Adams wọ́n ti tú ẹ tó lè tú Nàìjíríà sí ibi tí mo ti mọ̀ pé Gani Adams ti ya wèrè àwọn ọmọ ẹ lọ mú wákìlì wọ́n lọ mú wákìlì <laughs> e, e, e, irúfẹ́ èmi ń sìn mo jẹ́ oyè ààrẹ ọ̀nà kakanfò àwọn ọmọ mi mú olè ìjọba kan sọ pé orí ìwú burú holy center àwọn ọmọ tó lọ mú olè wọn tì wọ́n mọ́lé ẹjọ ẹ la máa bà gbogbo nàìjíríà jẹ́ ìjọ ẹ máa sọ ìtumọ̀ ààrẹ ọ̀nà kakanfò fún wọn ẹ̀yin OPC wọ́n ní wọ́n ní wọ́n ní yes sir èmi ní bàbá yín wọ́n ní bẹ́ẹ̀ ni èmi ló control ẹ̀yà sójú títì ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá gbogbo ojú títì jẹ́ mo fẹ́ mo fẹ́ mọ mo fẹ́ mọ ìdí tí àwọn ìjọba fi fi ọmọ mi sínú ẹ̀wọ̀n because of what tó bá máa bèrè lọ́wọ́ ẹ̀ ń sìn á nítorí ti lọ́ọ̀ a ò fẹ́ tẹ ojú òfin má da ló ẹ̀rù ló bá ọ̀lẹ ni ọ̀lẹ òfin téèyàn ń respect á jẹ́ pé òfin tó mú ẹrú tó mú ọmọ kì í ṣe òfin tó mú ẹrú tí kò mú ọmọ ẹ ò lófin ní nàìjíríà ló bá bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ a ní òfin ni a lóun fẹ́ ta a lóun fẹ́ ta kó òfin ṣe lófin ní nàìjíríà ni òfin tí buhari ń pe àwọn àwọn fúlàní tó ń pààyàn ní bọ́dìtì àbí kí wọ́n ń pè wọ́n bandits <laughs> àwọn apànìyàn wọ́n ní bandits ni wọ́n ẹ̀dẹ̀ sọ ẹ̀ gbọ́ definition ẹ̀ gbọ́ definition definition nàìjíríà tí mo sọ fún yín ni. Nigeria can be defined as a group of graduates with empty knowledge that controlling stupid people that they don't know their right. That is Nigeria government and people in Nigeria. That is Nigerians. Definition of Nigeria can, can be defined as a group of graduates with, with, with empty knowledge that controlling stupid people that they don't know their right. That is Nigerians. tí ẹ bá fi ọba kan jẹ láàrin ìlú ó mú ìyàwó ẹnìkíní ó do ó mú ìyàwó ẹnìkejì nígbà tó do tán ó fi hanky ó fi nú òbó ẹ̀ ó mú ìyàwó ẹnìkẹta nígbà tó de tán ó tún tẹ odó ó tún tẹ sínú ọgbà mọ́ ó yọ lẹ́yìn ẹ̀ ẹni kábíyèsí ni kò fi ilẹ̀ <laughs> ah, ẹ ti kú nínú yẹn kábíyèsí ó máa ma tẹ̀yìn gàràgàrà ni a ní òun gangan lọ́lọ́run a sọra ẹ̀dọ́ lọ́run nǹkan tí ẹ̀yin Nàìjíríà ṣe fún Buhari nìyẹn òsínwín ni gbogbo yẹn ń sì rì Buhari payé bẹ́ẹ̀ tó ń pẹran òun àti Gumi ẹ̀fọ́ tìgbà ẹ̀ wòran ẹni ẹ̀fẹ́ tẹ òfin lójú ẹ̀ ní soríire pẹ̀lú òfin yín ara máa pa ẹ̀yìn àtòfin yín dànù ni ó dìgbà tó ń bá rún gbogbo nàìjíríà tán kẹ́ tó mọ̀ pé ẹ ò lófin wọ́n pa èèyàn lójoojúmọ́ every day by day who started ta ni pinlẹ̀sẹ̀ pààyàn-pààyàn tó wà ní nàìjíríà àwọn ìjọba wa yìí náà ni tẹ bá fẹ́ máa tẹ bá fẹ́ díì pẹ̀lú èèyàn ọbásanjọ́ lè máa kọ́ díì pẹ̀lú ẹ máa díì pẹ̀lú ọbásanjọ́ ẹ díì pẹ̀lú buhari ẹ díì pẹ̀lú síbàjò ẹ dí pẹ̀lú Oyèdèpọ̀ ẹ dí pẹ̀lú eh, Redeem eh, Adébóyè ẹ dí pẹ̀lú Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde ẹ dí pẹ̀lú Aláké Ẹ̀gbá ẹ dí pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ àwọn Gani Adams yẹn ẹ̀rú sì ń bà wọ́n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáyé wọn bọ̀ ni irú àwọn Ọọ̀ni of Ifẹ̀ fi wọ́n lẹ̀ ọmọ kékeré lòun kò mọ ọkọ tóun sí ibi tí wọ́n gbé sí ló wà yẹn tẹ bá bọ̀bọ̀ yẹn dáadáa ẹ pé kò ní ẹ̀mí téèyàn fi lè jọba ẹ̀rú máa ń bà á irú èmi ní sì kí wá jẹ ọba <laughs> oh. kì í ṣe tẹnu kì í ṣe tẹnu gbọ́ mi kì í ṣe tẹnu tó bá yẹ pé èmi ló jẹ Ọọ̀ni of Ifẹ̀ ẹ má yẹ kí pàwọ́tọ̀ tí bá ń sọ̀rọ̀ ẹ̀rọ máa ba Aláàfin bí mo ṣe kéré tó yìí tó bá yẹ pé èmi kékeré yìí bí mo ṣe kéré tó yìí ah, I am thirty four years old bí mo ṣe kéré tó yìí tí bá jẹ ọ ní ọ̀fífẹ́ tí bá sọ̀rọ̀ lọ́wọ́ ó inú ti bí mi mo mo rí mo rí program tó lọ ṣe ní ìgbà tí onírùn onírùn onírùn onírùn dìdìrìn tó wà ń bí tó lọ jọba lẹ́kọ̀ọ́ yìí ìgbà tó fẹ́ jẹ ọba mo rí ìdíwé tó fi tó àga mo rí ibi tó lọ gbé Ọọ̀ni ọ̀fífẹ́ sí èmi jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ what is the meaning of Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ can be divine as ọkọ ẹ̀yáláyà olórí gbogbo ọba tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá am I right èmi ń bọ̀ ẹnìkan sọ pé òun nírùn <laughs> ó wá fẹ̀ sórí àga kò ní dí adé yẹn lọ́jọ́ yẹn mọ́. àyà fẹ́ pa á ni oní ó yà ó sì èrè báwọn ní ọ̀fífẹ́ wọlé wọ́n fẹ̀ sórí àga gbogbo ẹ̀dá tó bá ti ń mí níbẹ̀ tí bá wọlé wọn gbọ́dọ̀ dìde ẹ̀ẹ̀mẹ̀túmọ̀ ẹ̀ẹ̀mẹ̀túmọ̀ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá la mà pé ẹ̀ ní soríire ẹ̀ ń sínwìn ẹ̀ ní ẹ̀ ń ṣe civilization orí burúkú ìgbà tó jẹ́ pé fáwọn yàn yìí <laughs> ifá òyìn kárí ẹ wá kíkọ yín bó ṣe ń ṣe ọba ẹ mẹtúmọ̀ ọba ọ ní òfin fẹ́ wọlé ọba kan sọ pé orí burú jókòó aga tó bá ga jù níbẹ̀ òun ló máa jókòó sí aga tí onírun jókòó sí lọ́jọ́ yẹn ó máa dìde ni. ní nǹkan tó pè ní ọba ilẹ̀ yorùbá nìyẹn kì í ṣe ọba fìdí ẹ <laughs> oh. ẹ tó bá rí mi ẹ tó bá pè mí gan tí bá wá sí programu ẹ ó máa ó máa gbèlú ó máa jó o. ẹ kàn jọba ní ẹ̀mẹ̀ tó máa ọba o ọ̀làjú di báyé yín jẹ́ o ẹ̀ ń sì rì o pẹ̀lú ọba orí burúkú tẹ́ jẹ́ o ẹ wá kí wá kọ́ yín bó ṣe o. ìgbà tí Odùduwà wọ Ilé Ifẹ̀ wọn ò bí Ọbàtálá eré o <laughs> Ọbàtálá bàbá bàbá Odùduwà ló jẹ́ o ṣùgbọ́n crown tí Odùduwà gbé wọ Ilé Ifẹ̀ nígbà tó dé ó oppress Ọbàtálá ṣé o ṣé ìkọ́ díẹ̀ lẹ́ pé adé ni ẹ mọ̀ tó pè ládé o o. o ẹ mọ ọgọdọ pè ní crown ni o tèbí ah! aláfihàn ọyọ sọrọ kan fún yín lọjọ mẹta yìí ó ní adé kì í ṣe nǹkan téèyàn máa dé anyhow toró mọ nǹkan tó ń pè ládé. yẹn kò lè kú bọ̀rọ̀ o ó ya wèrè gan nínú oògùn o. aláfẹ̀ẹ́ tẹ́ ń wò yẹn ikú bàbá yèyé yẹn tó pèrè àníkú bàbá yèyé yìí sàpọ̀nà oògùn wà lọ àwọn ó ti bá àwọn àgbà arúgbó ọjọ́ rìn. adé kìí ṣe nǹkan tó lè máa dé all the time ó ní adé nǹkan tí èèyàn máa ń rí nǹkan tí èèyàn máa ń rí lórí ọba lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan kó tó dìpọ̀ máa kú ni àwọn ẹ̀mẹ̀ tó máa dé kìí ṣe lé kìí ṣe olúwo tó ń ha gbé adé lórí kiri tó fi ń dára kí tó tún lọ gbé adé lórí obìnrin bọ́ bastard ẹ mọ ọkọ tó pè ní adé ni adé ìṣẹ̀ǹbáyé ooo. Oh ó mà ṣe o ó ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ sọ fún Ọọ̀ni kí ló fẹ́ ṣe ó yá out. Bàbá àmọ́ rẹ̀. Kò dẹ̀ kí n gbọ́dọ̀ mọ́ níbo ló wà látẹ́lẹ̀. mo mọ ń bèèrè lọ́wọ́ pé kí ló fẹ́ lé bẹ́ẹ̀ lẹ́bi bèèrè lọ́wọ́ ẹ̀. ẹ lọ mọ ọkọ tó pè ní adé o. èmi ń sin mi ò tí ì lówó o ẹ wo báwa ṣe ń lo adé wa action pọ̀ jù nígbà tí owó bá dé owó máa bá action nílẹ̀ wọn ò ní sọ wípé ìgbà tí ọba yẹn ti lówó ló fà tó fi ń gbéraga no wọn ti ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ wípé ọba eléyìí o kò tolerate nonsense. ọmọ ẹni tó bá máa jọba àti kékeré àti mọ̀ o ò rí sùágà mi ni o ò rí sùágì mi ni o ò rí ìdúwé tí mo fi jókòó ìwọ máa wá síwájú mi sí wàá máa wojú ẹ bó ṣe ń tan náà yìí sí wàá máa ṣe wọ́nranwọ̀nran àwọn bàbá àgbà àtijọ́ yẹn tó máa ń bẹ̀rù àwọn ọ̀ọ́ni ọ̀ọ́ni àwọn ọ̀ọ́ni ayé àtijọ́ yẹn kí ló dé tó fi máa ń bẹ̀rù wọn action ni pẹ̀lú oògùn ọba fẹ́ sọ̀rọ̀ I plead to you government please <laughs> eh, <laughs> oh ṣe ẹ̀rí ó ní ìdíwé téèyàn fi ń ṣe kóòdù nǹkan ó ní ó ní ó ní ìdíwé téèyàn fi ń ṣe kóòdù nǹkan tí ènìyàn bá rí e láì lóògùn ẹ̀rù ẹ̀ máa máa bà wọ́n. tí bá wà ní ipò ipò ọ ní ọ̀fífẹ́ yẹn lọ́wọ́ ìsìn ni mo ṣe ipò tí mo lọ kì í ṣe ẹgbẹ́ ọ ní ọ̀fífẹ́ o ipò mi kì í ṣe nàìjíríà nìkan gbogbo àgbáyé ni o mi ò sọ fún yín pé mo fẹ́ jọba Ọọ̀ni of Ifẹ̀ mi ò sọ fún yín pé mo fẹ́ jẹ president o gbogbo àwọn ipò dìdìrín yẹn mi ò nídìí ẹ o bọ̀ mo ń kọ́ wọn béèyàn ṣe ń ṣe ìjọba tí bá wà ní ipò Ọọ̀ni of Ifẹ̀ for now kì í ṣe fún Buhari máa bá mi ń lé ni. torí Ọọ̀ni tó bó ṣe wà yẹn ká ní pé ifá yàn ó ní àṣẹ láti kó gbogbo ọmọ yorùbá sábẹ́ àti sójà àtọlọ́pàá tó ti jẹ́ ọmọ yorùbá tó bá ti sọ ọmọ yorùbá lẹ́nu tó bá mọ bó ṣe ń tò ó lè kó wọn sábẹ́. hello ẹ̀yin ọmọ yorùbá tẹ́ wà ní sójà ó yá kú lẹ́yìn buhari hello ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní sójà ó yá kú lẹ́yìn buhari hello ẹ̀yin ilé ìfìtẹ́wá lẹ́yìn sójà lẹ́yìn buhari ó yá kú lẹ́yìn ẹ̀ ẹ wá síbí màmá fún yín ní sálárì. wọn àwọn eléyìí wọn ò mọ bó ṣe ń ná owó o sálárì tó fẹ́ fún wọn yẹn oṣù mẹ́ta péré ló fẹ́ fi fún wọn wàá pe Buhari pé ẹ̀ lò ó I do all these things because of your so stupidity now anytime you ready to collect the stupid gun that you give all your Fulani then I will release my boy for you. is a code ìjọba code ni kí ni tó bá fẹ́ pa àwa ọmọ èkó ṣé fúlàní náà máa rán wa ni ẹbí yorùbá náà náà rán sí yorùbá ẹ kò dàgbà ní ẹ ò lọ́pọlọ gbọ́ agbára buhari wà lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin ọba ilẹ̀ yorùbá agbára buhari ó wà lọ́wọ́ yín ṣèbí àwọn ọmọ wa ló ń gáìdì ẹ̀ ṣèbí àwọn ọmọ tó tọ̀dọ̀ ẹ̀ ló fi ṣe olórí. <laughs> àwọn ọmọ tí tó gáàdì ẹ̀ yẹn ẹ pè wọ́n padà sílé àwọn ọlọ́pàá yẹn ẹ pè wọ́n padà sílé àwọn nẹ́ẹ̀bì tó jẹ́ ọmọ Yorùbá ẹ pè wọ́n padà sílé ó yá ẹ fi Buhari sílẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú àwọn ọmọ ìlú ẹ̀ kójọ má ti sọ bá lọ wọn ò ní option they will come down ṣèbí àwọn ọmọ ok ok ẹ wo ẹ wo rally tó ń ṣe lókè ìjọ yẹn ọlọ́pàá tó lọ fèsì àwọn tó ṣe rally lẹ́kọ̀ọ́ ní ojú ọta ọmọ ìlú bo ni ṣé Fúlàní ni ṣùgbọ́n ìgbà tó ti jọ́ máa lè ẹ rí borí ẹsẹ̀ bó dàbórí gidi leave the road dídì rìn wọ́n torí tàjà méjì àjà sọ pé kí ló yà lẹ́ẹ̀kú lóhùn ṣe bí ọmọ Yorùbá náà náà tí Sanwó-Olú bá fẹ́ ràn yẹn pé kó wá lọ arrest lẹ́kọ̀ọ́ èsì ta ló máa rán tí ọmọ Fúlàní ló fẹ́ ràn ni Sanwó-Olú ẹrú ẹrú Buhari gbogbo ọlọ́pàá tó wà lẹ́kọ̀ọ́ ẹrú Buhari gbogbo sójà tó wà lẹ́kọ̀ọ́ ẹrú Buhari because they are a stupid people that they don't know their right ẹnìkan jọba lóyún lórí ó ní yín lára ó ṣe yín báṣubàṣu ó pa yín bẹ́ẹ̀ ni tó ń pẹran ó pa àwọn ènìyàn yín ẹni tó gbé ẹsẹ̀ ọlọ́pàá ẹsẹ̀ sójà ẹ̀ẹ́dẹ̀ dúró tì ẹ̀ ní kú ire kìnnàpà máa pa gbogbo yín dànù ní sí rì ẹ ò mọ bó ṣe ń ṣèjọba àìkàwé mi àìkàwé mi ẹ àìkàwé mi yìí tí bá ṣe ìjọba alátu onílé atu atu àlejò atu èrò ìta pẹ̀lú àìkàwé mi àwọn ará ìlú ìbọn máa wá wọn máa forí balẹ̀ wípé money is a nitrate but ọpọlọ wà lórí ẹ̀ kí náà pè ní nitrate gan can you divine nitrate for me tí ẹ̀yin tẹ́ kàwé tí ẹ̀ ọ̀ka pọlọ ní graduate what is the essence of the book that you read that, that you don't read brain and your, you don't read medulla oblongata you are both bastard with your graduate the graduate that you graduate that you cannot use to control your wife you are both bastard with your graduate the graduate that you graduate that you cannot use it to control your daughter and your son you are both bastard. lọ́ọ̀kọ́ lọ́ọ̀lọ́ ni before ló di law law yẹn ló máa pa gbogbo yín dànù you do you have law in Nigeria stupid law stupid government stupid law stupid government stupid people with stupid law do you have law mo gbọ́ níjọ́ mẹ́ta yìí bóyá irọ́ ni bóyá òtítọ́ aláròye ó ní èèyàn kan jí adìyẹ pé wọ́n fi sínú ẹ̀wọ̀n twenty one years <laughs> àwọn ẹ̀rí àwọn adájọ́ nàìjíríà ṣùgbọ́n gúrúmi tó jẹ́ wípé òun àti boko haram ló jọ pín owó wọn rí yẹn fi sí inú túbú àwọn tó ń ṣe agbátẹrù fún boko haram àṣírí àwọn yẹn wọn ò lè sọ orúkọ wọn síta ṣùgbọ́n ẹni tó jí adìyẹ wọ́n lè fi sínú ẹ̀wọ̀n thirty twenty one years sẹ́rí pé oríjọba yín ti burú ìgbẹ́ ẹ̀ níjọba ní nàìjíríà ẹ̀ ní ọba ẹ ní gọ́vnà gbogbo gbogbo ó ya wèrè papọ̀ wọ́n sì rù tó bá sọ pé ta ló sọ bẹ́ẹ̀ sọ pé ọba Solomoni ló sọ fún gbogbo àgbáyé tó bá béèrè pé báwo làwọn ṣe lè mu sọ wípé kó wọ mọ́tò láti àjà wípé kó wọ ẹlẹ́kọ̀ọ́ wípé tó bá di dí ẹlẹ́kọ̀ọ́ kó dé folú kó wọ folú tó bá di dé folú kó sọ pé ilé ta ló fẹ́ kó bàbá àgbà náà lọ tó béèrè pé báwo tó bá jẹ́ kí n tún fún yín lówó kan tó bá dìklẹ́ mi wọ́n tẹ̀ tó bá sọ pé wọ́n wá ẹ tó lè fi mí hàn wọ́n jọ̀ọ́ tètè gbowó ìbẹ̀jú lẹ́kílẹ̀ mi wà ìwọ pè mí lórí fóònù màá sọ ibi tèmi wà fún ẹ ibi kan tiẹ̀ mú tiẹ̀ lè wá bá ìwọ fún ara ẹ kó fàmílẹ̀ wọn lọ́wọ́ gbowó tètè gbowó ìgbàkigbà tó bá ti gbọ́ pé wọ́n ti declare ọba Solomoni wanted o ìjọba mi gbowó owó lọ́wọ́ ìjọba tó bá ti gbowó lọ́wọ́ wọn kó pè mí lórí fóònù pé alàgbà ṣé o ò gbàgbé àdéhùn yín mà nínú o ṣé yẹjọ wọn ti declare yín wanted mo dẹ̀ ti gba thirty thousand ok níbo ló wà máa bá kó rọra fàmílẹ́ wọn lọ́wọ́ wo ti jowó nìyẹn ìwọ fèmí àti wọn sílẹ̀ kan lọ pa mí easily. odigbọ́ má gbàgbé o lórí àti àtẹ́tà ọ̀nà lè declare mi wanted o àwọn ìjọba dìdìrìn tẹ ní sanwó bó lo ọgọ́rùn-ún ọdún láyé ó máa jìyà. Sanwó-Olú ti dẹ́ṣẹ̀ sí Ọlọ́run ó ti dẹ́ṣẹ̀ sí ènìyàn Èkó Èkó lèmi wà o Lagos state lèmi wà báyìí Ìbẹ̀jú Lẹ́kí ni mo wà o Sanwó-Olú ó máa jẹ ìyà láyé àtúnjẹ lọ́run apànìyàn ni sanwó is a killer sanwó is a stupid government is a stupid is a stupid governor ó sọ àwọn ọlọ́kadà di kidnapper ó sọ àwọn ọlọ́kadà di amrọ̀bà ó gba ọ̀kadà nídìí ènìyàn ò fún wọn lóúnjẹ ó ní soríire ikú máa pa á ní wá àtìyàwó àtàwọn ọmọ ẹ Sanwó-Olú ni mo ń bá wí o òjọba lórí àwọn ènìyàn ó ní wọn lára Sanwó-Olú àti ọ̀gá ọlọ́pàá ẹ̀kọ́ ẹ̀ ní soríire ẹ̀ ní kú àwọn ènìyàn ẹ hàn pẹ́ẹ́sì wọn. Ah! nǹkan tó darí ìdí ní skul nìyẹn wípé tẹ bá ti dé ipò kẹ máa oppress àwọn ènìyàn continue o gbọ́ ọkọ̀ tí bàbá mi sọ tèmi ni ẹ̀san èmi yóò ṣe kí ni èmi yóò gbẹ̀san ọlọ́run ló sọ bẹ́ẹ̀ gbogbo ìyà tẹ́ fi jẹ àwọn ọmọ ìkúnnìlẹ́kọ̀ọ́ ìwọ sanwóolu àti tinubu àti ọ̀gá ọlọ́pàá èkó ìrandíran yín àwọn ọmọ yín máa jìyà ẹ̀ àfi tí mi bá jẹ́ èèyàn ọlọ́run nìkan lókun bí mo kú bí mo kú ẹ máa jìyà ẹ̀ bí mo wà láyé ẹ máa jìyà ẹ̀ ó wà kún síbi tẹ́ fẹ́ sá sí mo kú ẹ máa jìyà ẹ̀ mi ò sí láyé ẹ máa jìyà ẹ̀ mo wà láyé ẹ máa jìyà ẹ̀ torí òsínwó ni yín. ìjọ wo ló rí ìjọ wo ló rí rí kí àwọn ibo àwọn ibo kò fẹ́ ṣe ráìlì kí ibo ẹlẹgbẹ́ wọn kó lọ́ọ́ máa tákù wọn. ìjọ wo ló rí rí tí àwọn fúlàní tó ń ṣe ráìlì kí fúlàní ẹlẹgbẹ́ wọn kó lọ́ọ́ máa tákù wọn. ìgbà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ máa lè ní gbogbo yín ẹ ò kí sọmọ ẹ̀kọ́ gbogbo yín àtọ̀húnrìn wa ni gbogbo yín kò sọmọ ẹ̀kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹ̀ kò ń ṣe rálì ọmọ ẹ̀ kò lọ tákù ẹ̀ ẹ̀ rí pọ́ máa lè ní gbogbo yín yorùbá ń bá yorùbá jà torí ti buhari torí ti fúlàní <laughs> yorùbá ń bá yorùbá jà torí ti fúlàní sẹ́ẹ̀rí pé ẹrú lé gbogbo yín máa ṣekú dànù ẹ̀ ń sì rì wò jẹ́ kí lọ́ọ́ ká ọdún ifá mi lẹ́ mo fẹ́ lọ sí kábúkábú mi ó ṣeéṣe kẹ́ ń wá ibi tẹ́ fẹ́ wá mi sílé nìkan má rí mi o ibi tèmi náà lélẹ́yìí o láti folúdẹ́ni sẹ́lẹ̀kọ́ ni mo sì ń ṣe iṣẹ́ o ẹ sọ fún àwọn road safety yín wípé tó bá ti rí mi wípé kó disturb mi o èmi náà pè ní ta ló fẹ́ kú bàbá àgbà o worldwide kò sẹ́ tó mọ̀ mi o mo mo mo isa ti mú o tẹ́bá dẹ̀ fẹ́ mú mi lẹ́nu yìí kẹ̀ tẹ́bá fẹ́ mú mi lẹ́nu yìí sìn ẹ kàn declare mi wanted ẹ kàn sọ fún àwọn oníròyìn pé kàn declare mi wanted o kàn sọ wípé o ibi tó ti ń wá mi ò lípọ̀ntì ni o tó bá pé three hours kẹ́mi tún dé olípọ̀ntì kẹ́ ẹ ní born bastard èmi rèé o ẹ wá pa mí o mo ti wá o. ìgò nídìí kẹtọ ẹ ti wá mọ́ ẹ kàn declare mi wanted pé ń wá mi torí pé ọ̀rọ̀ tí mo ń sọ fún Sanwó-Olú pé ó jẹnu mi lọ jù èyí máa wá bá yín èmi ti dé o wọ́n ní ẹ sọ pé ẹ fẹ́ pa mí pọ̀rọ̀ ẹnu mi jẹ́nu mi lọ hmm, ṣáàjì tó court hmm, adájọ́ mo ti dé o ọlọ́yà ẹ̀dá ò ní soríire kí lọ́ọ́ gba lọ́yà tó máa bá mi purọ́ hmm, ẹjọ́ tó bá tọ́ sí mi ni kò dá mi ò ráyè lọ́yà wọ́n ní kí ni wọ́n sọ pé ẹ sọ mo ní orí sanwó-olú dàrú àti ọ̀gá ọlọ́pàá ẹ̀kọ́ mo ní orí wọn burú kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé Sanwó-Olú gba ọ̀kadà lọ́wọ́ àwọn ènìyàn ó febi pa wọ́n kò fún wọn ní nǹkan máa jẹ is a known artist is a, is a born bastard sanwó-olu ó pààyàn sí tógèètì nígbà tó pààyàn sí tógèètì ó tún fẹ́ lọ́ọ́ máa gbowó ń bẹ̀ owó ẹ̀jẹ̀ is a born bastard gbogbo ìjọba tí sanwó-olu ṣe lẹ́kọ̀ọ́ àwọn olówó ni ìjọba ẹ̀ pé kò pé àwọn tálákà is a born bastard ìdí tí mo fi ń ṣègbè fún nìyẹn ó yá kí ló kàn ń ṣe ẹ̀wọ̀n ni kàbí kan jèrè mi kàbí wọ́n pa mi ẹjọ́ wo ló fẹ́ dá báyìí ìwà adájọ́ kan tó ń sọ̀rọ̀ orí ẹ̀ ti burú ó yá tètè dájọ́ mi tètè dájọ́ mi time is going ẹni tí o ẹni tó bá hùwà ìbàjẹ́ ni ikú máa ń dẹ́rù bà èmi tó ń sọ fún yín lójoojúmọ́ pé orí ikú yí orí àrùn dàrú ìyẹn lẹ èmi lẹ fẹ́ wá fi ìbọn halẹ̀ mọ́ kàbí èmi lẹ fẹ́ wá máa fi ẹ̀wọ̀n kan halẹ̀ mọ́ wọn ò bí yín re ká ẹ gbé mi dé ẹ̀wọ̀n kẹ́ wá sọ pé kí n máa ṣiṣẹ́ no tí bá dẹ̀wọ̀n lẹ́nu yìí báyìí tí bá wẹ̀wọ̀n lẹ́nu yìí ìwà ẹ̀sùn fẹ́ máa wà ẹ̀yin ẹlẹ́wọ̀n báwo kí ló hàpùn ẹ má máa ṣe fàájì níbi ẹ sin ọlọ́run ẹ má sòtítọ́ ẹ má sàánú ẹ everybody go on, go on, go on. roko òní ara máa pa ẹni òní bọ̀ ni òní bọ̀ kò ní pa mí ṣé mo sọ fún yín pé èmi fẹ́ gbélé ayé ni kàbí mo láìkè ayé yìí ayé tó jẹ́ pé mi ò kì í sùn mọ́jú mo máa ọlọ́run máa bá mi sọ̀rọ̀ mọ́jú gbèrègèdè ni ó rojú mi bó ṣe tan náà ẹ̀ ń sì rì ẹ̀ tó bá ń bẹ̀rù ikú lẹ́ máa fi ìbọn halẹ̀ mọ́ àwa fẹ́ kú afẹ́ kú tó ètò ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni máa sọ fún gbogbo yín títí máa fi kú ẹ̀ ń sì rì àtọ́ba yín àtijọ́yè yín oyin burú ìbẹ̀jú lẹ́kìn ni mò ń gbé láti àjà ẹ wọ mọ́tò ẹlẹ́kọ láti ẹlẹ́kọ ẹ wọ mọ́tò folú láti folú ẹ bèrè ta ló fẹ́ kó bàbá àgbà mi ló jẹ́ bẹ́ẹ̀ ẹ sì rì ojú mi lélẹ́yìí ó ṣe é ká má fẹ́ dá ojú mi mọ̀ hmm. ẹja fọ́tò mi kẹ́ lè dìklà mi wanted ojú mi lélẹ́yìí kí n hàn kí n sówó ẹ̀ dáadáa. Hmm, mo kọ one one mo kọ one one mo kọ one one sí ilẹ̀ tí mọ́ ilẹ̀ tí mọ́ dáadáa mọ́tò green ni mo ń lò mọ́tò green. kí ló kọ nọ́mbà mi náà. nọ́mbà mọ́tò mi nọ́mbà mọ́tò mi nọ́mbà mọ́tò mi YRC YRC YRC one six six. ee ee hmm, nọ́mbà mọ́tò mi nìyẹn ẹ ń sinwi mo fẹ́ kú o láyé tá a ti ń gbọ́ ròyìn ojoojúmọ́ wọ́n pààyàn mẹ́wàá. <laughs> láàárọ̀ láàárọ̀ ẹ̀sìn wọn ìmọ̀ àtúnṣe news kidnapper kill hundred people yesterday mi ò fẹ́ gbọ́rọ̀ ìwèrè mọ́ èmi fẹ́ kó láyé ayé ti sú mi ẹ̀ ń sì rì. mo máa bá yẹn sòótọ́ tí máa fi kú ni either you collect it or you kill me either you hear me repent or kill me and Mo basa people èmi dà èmi jọ ọ̀nà mi di kánú kàbẹ̀ èmi yà èmi jọ Sunday Igboho ẹ yá wèé èmi ò lọ sílùú òyìnbó kò síbi tí mo fẹ́ lọ Nàìjíríà lèmi wà ẹ Nàìjíríà yìí lèmi fẹ́ máa Nàìjíríà lèmi fẹ́ kú sí ẹ lè pè mí wá sílùú òyìnbó kí n wá Nàìjíríà lèmi fẹ́ kú sí. ẹ sì rì lọ́ka ìrosùn fún mi eh, ìrosùn di ibi tí a fẹ́ ṣe láàárọ̀ yìí ni mo ti lọ kàwé kàwé kàwé kàwé. ẹsẹ̀ kìíní. yes kó tó gun. kó tó gun. yára gun. yára gun. adífá fún ẹlẹ́mọ̀nà. adífá fún ẹlẹ́mọ̀nà. ọmọ àtàdísowó. ọmọ àtàdísowó. ọmọ àtàdísowó ẹ̀yin tẹ́ nídìí odù ifá yín rèé o ẹ̀yin tẹ́ ní kébè ẹ̀yin tẹ́ ní kébè odò ifáyín rèé o ọmọ ẹnìkan máa tún gbèpè láàárọ̀ yìí ẹnìkan yẹn máa tún gbèpè láàárọ̀ yìí sórí Elizabeth yìí máa gbèpè Elizabeth òtí òtí gbogbo yìí ó yìí máa gbèpè láàárọ̀ yìí ẹ̀ tí wọ́n ní ẹ̀ mo sọ pé mi ò like advice don't give me any advice baba take it easy don't give me advice if you give me again I will swear for you when I'm talking when I'm talking don't give me advice ẹni tí ò bá ti rẹ́dà ti kú ní wọ́n fún advice èmi ti sign okay i have signed that i want to die because of truth nothing i'm waiting for in this life i want to die the reason why i'm not let ẹ jẹ́ kí n sọ ìdí tí mo fẹ́ fi kú fún yín sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mi ò kì í sùn mọ́jú ẹ rojú mi bó ṣe ń tan náà ni rojú mi ni. tó bá da aago méjì òru àwọn màlíkà máa wá ó yá dìde wọ́n fẹ́ báyìí sọ̀rọ̀ ní bá ti sọ̀rọ̀ tán màá tó sùn ó bá da tuntun aago mẹ́ta màá tó wá get up ìjọba mo fẹ́ ṣe gbé yẹn dà òbò tí ń fẹ́ dó wọn jẹ́ kí ráyè dó fàájì tó yẹ kí n ṣe wọn jẹ́ kí ráyè sí kí ni mo dẹ̀ ń dúró sí láyé ọ̀rọ̀ sáà ni sẹ́ẹ̀mì nìkan ló wà láyé ni kí ló ti ọlọ́run wa máa jí ẹ̀yin kó máa bá yín sọ̀rọ̀ mo fẹ́ lọ sinmi eléyìí tí mo jẹ nínú ayé náà tó mo kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ mo lò hundred years mo wá lẹ́ẹ̀kejì mo lò hundred years this is third time ó ti tó eléyìí tí mo jẹ kò sí òbò tí mi ìdórí láyé yìí ayé tí mo kọ́kọ́ wá àmì billionaire ayé kejì àmì millionaire this is the third time sẹ́mi ìgbádùn tó tí bá dẹ̀ wá fúnra mi lọ kú báyìí ó ṣeéṣe kí mẹ́wọ̀ ìjọba àrùn torí road safety tí mo ti díì pẹ̀lú pọ̀ àwọn ọlọ́pàá tí mo ti díì pẹ̀lú tí mo ní kó máa gbé kiri pé kó ṣàìsàn kú wọ́n pọ̀ torí wọ́n kọjá àyè wọn ṣùgbọ́n tó bá yẹ pé mo rí ẹni pa mí nísìn ẹ̀ṣẹ̀ tó wà lórí mi màá lè gbélé lórí màá lè free bóyá torí tẹ̀sẹ̀ mi yẹn bóyá torí pé ọlọ́run láìkì mi bóyá torí tẹ̀sẹ̀ mi yẹn ló ṣe ń dá mi padà wá sáyé dá mi padà wá sáyé kò fẹ́ kí n wọnú iná lẹ́ẹ̀kẹta ẹ̀ sì ti bá rẹ́ni pa mí ẹsẹ̀ mi máa lè gbé sórí ẹ̀ ìwọ wá lọ advice mi pé kí n take it easy Elizabeth take time. olo olo owó la wí adérògbà adérògbà mi take time don't tell me to come down I want to die please okay. Be pray for me that, oh Lord, the person that will kill King Solomon, let King Solomon meet the person today, tomorrow. That is my prayer. That is your prayer for me. If you want to really help me, I don't sleep in the night. Twenty-four hours now talk, talk, talk, talk, talk, talk, talk, talk, talk. My spirit, they know the rest. Okay? Have you ever seen a prophet like me before? So don't ever advise me again. I will die. Okay? if you really love me pray that oh lord ẹni tó máa pa mí olúwa jẹ́ kí n pàdé ẹ̀ hmm. ẹ jọ ẹ ti bọ́ ẹ máa advice mi mọ́ after this one na fire káwọ́dù ifá ìyá bí kẹ̀tì rí i pé àti ah, bá kú bá kó o lò máa do wàá fẹ́ kú kí ni tèmi pẹ̀lú láìfọ ẹ kàwé síwájú mi ráyè wọ́n ní kí ó má ṣe ta ara rẹ̀ kiri mọ́. ẹ rí i pé kò lè kàwé sáàpù mọ́ ó ti ń ronú ó ti fẹ́ fẹ́ ó ti wọ burúkú lára ẹ pé òkú ah, mà ní straight báwo ló máa ṣe rírú ẹ ọlọ́run hmm, nǹkan ìrònú tó bá nìyẹn kàwé fún mi mi ò ráyè. àṣẹ pípa mm-hmm. ẹlẹ́mọ̀lọ́ tí ifá wí jẹ́ obìnrin hmm. ó fẹ́ràn lè yíyàn púpọ̀. ta ẹlẹ́mọ̀nà. ẹlẹ́mọ̀nà jẹ́ obìnrin ó fẹ́ràn àlè púpọ̀ èmi náà máa bá wí yẹn olùwàdájì olùwàmúláìka lè òjọ́ ìwàásù dọ́dọ̀ mi lé ní o hmm. wọ́n ní ẹlẹ́mọ̀nà jẹ́ obìnrin ó jẹ́ kí ni tún padà ká. ẹlẹ́mọ̀nà tí ifá wí yìí jẹ́ eh, obìnrin eh, eh. ó fẹ́ràn àlè yíyàn púpọ̀. ó fẹ́ràn àlè yíyàn púpọ̀. ó wá lọ dáfá pé. ó wá lọ dá ifá wípé. ǹjẹ́ òun lè rí ẹni tí ó náwó lọ́wọ́ yàn lálẹ́. ìjà òun lè ẹ̀yin ẹ̀yin dọ́kọ̀dọ́kọ̀ ẹ̀yin onídìí ńlá ẹ̀yin tí ẹ̀yin ẹ̀yin tí ìdí ẹ̀ tó gba igbá tẹ́ ń ta ìdí kiri odù ifáyélóyọ̀ yìí ẹ fẹ́ kú. babaláwo sọ fún pé kí ó má ṣe yan àlè mọ́. babaláwo sọ fún pé kó má ṣe yan àlè mọ́ o. kí ó má bàa kó àrùn tí yóò pa á. kó má bàa kó àrùn tó máa pa kó má gbé àrísítò mọ́ kó má bàa gbẹ kú kó má bàa kó má bàa fi hàn kìnnú òbò wèrè tó gbé sí dì ká. ẹ̀rù bà á. ẹ̀rù bà á. ó sọ pé òun kò ní yan àlè mọ́. ó lóun ò ní yan àlè mọ́ o. ṣùgbọ́n ẹlẹ́mọ̀lọ́ lọ jókòó ti kò níyàn àlè mọ́ ṣùgbọ́n ó ti mọ́ ọ lára púpọ̀. ṣùgbọ́n àlè yíyan ti mọ́ lára púpọ̀. ó sì lọ sí òde ní ọjọ́ kan. ó wá lọ sóde lọ́jọ́ kan. ó rí ọkùnrin kan tó ń náwó bíi ẹlẹ́dàá. ó rí ọkùnrin kan tó ń náwó bíi ẹlẹ́dàá. ẹlẹ́mọ̀nà lọ jókòó tì láì mọ òun tẹ́lẹ̀ ẹlẹ́mọ̀nà wa lọ jókòó ti ọkùnrin láìmọ̀ tẹ́lẹ̀. ó bá du ó bá bu ọtí. ó bá bu ọtí. ó sì fi ara rò ó. ó fi ara rò ó fẹ̀yàn gun láyà láì fọ̀rọ̀gùn. láì fọ̀rọ̀gùn. ẹlẹ́mọ̀nà bá lọ sílé. ẹlẹ́mọ̀nà bá lọ sílé o. wọ́n sì ní àṣepọ̀. wọ́n tún kobo wọ́n tún do yànnìyàn ni wọ́n do látẹ̀yìn wọ́n do láti wájú wọ́n do látàárín ó gbé ó ṣe wíbáìrò ó ṣe gbogbo ó ṣe gbogbo pósítà kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn. lẹ́yìn tí wọ́n ṣe tán lẹ́yìn tí wọ́n ṣe tán. ni ó rí i pé ẹ̀pọ̀n rẹ̀ ń wú jù ó wá rí i pé ẹ̀pọ̀n òun ti ń wú bó ṣe yẹ lọ ká o. ó fún ẹlẹ́mọ̀nà ní owó. ó fún ẹlẹ́mọ̀nà lówó. ẹlẹ́mọ̀nà sì kó àrùn ńlá. ni babaláwo òun ṣẹnu rere kí fún ó ní bẹ́ẹ̀ ni babaláwo òun ṣe ẹnu rẹ̀ kí fápé kínní. kó tó dùn. kó tó gbun. yára dùn. yára gbun. adífá fún ẹlẹ́mọ̀nà. adífá fún ẹlẹ́mọ̀nà tí ṣe kínní. tí ń ta ìdí ṣe owó. tí ń ta ìdí ṣe owó ẹ̀yin tẹ́ ń ta ìdí tí ìdí yín tóbi odò ìfàyín rèé ká. èrò òkun. èrò òkun. èrò ọ̀sà. èrò ọ̀sà. àwífẹ́ ni ó pa ẹlẹ́mọ̀nà kú lọ. àwífẹ́ òun pa ẹlẹ́mọ̀nà kú lọ ká. ọgbọ́n. kí lọ́gbọ́n tí ifá kọ́ wa ifá yìí kọ́ wa pé kí ọkùnrin má ṣe àgbèrè. ifá yìí sọ pé kí ọkùnrin má ṣe àgbèrè ta ló fẹ́ kó wọ́n bá ẹ wí King Solomon wọ́n bá ẹ wí ifá yìí sọ pé kí ọkùnrin kó má ṣe àgbèrè. kí obìnrin náà má sì ṣe máa yan àlè. ẹ̀yin obìnrin gan onídìí ńlá wọn ní ká máa yan àlè mọ́ wọ́n bá yín wí ká. torí pé orí burúkú ló wà nínú àlè yìí. ee wọ́n ní orí burúkú ni o mọ́gùn ni o yàtọ̀ sí ni o ee ká máa lẹ̀pọ̀ ló wà ń bẹ̀ o ká. nínú àlè yíyan àti àgbèrè àlè yíyàn àti àgbèrè ṣíṣe orí burúkú ni ṣùgbọ́n ìdí tí àlè tèmi fi yàtọ̀ sí tiyín ẹ̀yin ní ìsìtẹ́ bá yàn lẹ́ mọ́mọ́ra pátá mọ́mọ́ra táìtì èmi ní ìsìtẹ́ mi bá yàn lè àwọn obìnrin máa ń kówó fèmí o ti gbọ́rú ẹ̀ rí hmm, àlè tèmi ní sàn àwọn obìnrin ló máa ń fèmí lówó àlè títí ẹkẹ ìwọ ló máa ń fún àwọn obìnrin lówó sẹ́wọ̀n pé àwùjọ rẹ àwùjọ sí lẹ́vù kan hmm, obìnrin máa bẹ̀ mí pé kí wàá dóhun ni kìí ṣe èmi ò kí ń bẹ obìnrin pé mo fẹ́ dù hmm, obìnrin máa bẹ jọ bọ̀dá ọkọ mi ń rí wọn ti ẹ̀ ẹni pé kò mí ní bọ̀dá jọ o kábíyèsí ọkọ mi rí wá dó mi jọ wàá dó mi o ọkọ mi wàá dó mi o wàá dó mi o ọkọ mi wàá dó mi o òbò mi rìnyànrìnyàn ó ti gbẹ tán. ẹ̀yàn mi rìngàn rìngàn ó ti yọ tán wàá domi o ọkọ mi wàá domi o orin tí kọtọ orin tí kọfọ ti kọ fún wa lọ nìyẹn kọfọ tọmọgẹ wàá domi o ọkọ mi wàá domi o wàá domi o ọkọ mi wàá rún mi o ẹ̀yàn mi rìngàn rìngàn ó ti gbẹ tán. irun bomi gẹ̀yìgẹ̀yì ó ti gé tán ee o wá domi o ọkọ mi wá domi o èyí wo ṣe lálẹ́ aná ìmọ̀ tómi o bọ̀dá bọ̀dá yàwọ̀ yàwọ̀ kà sí o bẹ́jẹ̀ bá gbọ́ orí àpé èyí wo ṣe lálẹ́ aná ìmọ̀ tómi o bọ̀dá ee yàwọ̀ yàwọ̀ kà sí o àkúkú wo àkúkú gbọ́ ayé nẹ̀nà o tíye tọ́mọ́ ṣe jẹ́rìí o àkúkú gbọ́ ẹ ayé nẹ̀nà. ha ìjì kàkàkà lójú ogun òró mi ẹ̀yẹ sódò òkè onílé kéré wájà dúró ẹ dá mi padà wá sílé mo ti háì <laughs> káfá stew fún mi mú lọ. fún oníbèrè. fún oníbèrè kí ló ṣẹlẹ̀. òdìfàyè sọ fún oníbèrè pé. olúwawo ìyá bígẹ́lì sọ̀rọ̀ kí ló wí kí o palẹ̀ yíyan tì. ó ní kó palẹ̀ yíyan tì o. kí o sì ṣe ètùtù kí èṣù má jẹ́ kí ohun tí yóò pa á kí ó wùn ọ́ láti. kí o wá lọ ṣe ètùtù kí nǹkan tó bá wùn ẹ́ kó má bàa pa olúwawo sọ̀rọ̀. Ifá sọ pé o Ifá sọ pé o kò lè pe ìyàwó rẹ lọ́rùn nígbàkigbà tó bá wù ú. Ifá sọ wípé tókò ẹ bá rẹ wípé kó pe ìyàwó ẹ pé o fẹ́ do. ìyàwó náà sì lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. ìyàwó náà sì lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ọkọ ẹ o. a kò ní a kò ní ṣìrìn o. a ò ní ṣìrìn o àṣẹ ẹ paripa ẹ pa odù ó yá verse two kí ló wí agbẹnihohehe lọ́jọ́ alẹ́. agbẹnihohehe lọ́jọ́ alẹ́. àlùkò ní rárùn gọ̀sán. àlùkò ní máa ń ráhùn lọ́sàn-án adífá fún ọjà àmọ́ ìyá ògún. adífá fún ọjà ọmọ ìyá ògún. lọ́jọ́ tí ń sunkún àìbímọ. lọ́jọ́ tí ń sunkún àìbímọ. àṣẹ pípa. àṣẹ pípa. òun lè bímọ òun lè bímọ ní ọjà lọ dá ifá sí. òun lè bímọ òun ló lọ dá ifá sí. wọ́n ní yóò bímọ. wọ́n ló máa bímọ. kí ó rí ewúrẹ́ kan. kó ra ewúrẹ́ kan. àti ọgọ́rin ọ̀kẹ́ owó. àti ọgọ́rin ọ̀kẹ́ owó. wọ́n ní kí ó kọ ọkọ rẹ̀ sílẹ̀ ṣe o tí o bá lọ ra odù ifá ṣe tí o bá lọ ra odù ifá ẹ tí o bá ra odù ifá o ò lè jẹ èèyàn inú ìyà ló máa kú sí ìjẹ́ wọn mọ̀ wípé sẹ́mu pé nǹkan tí odù ifá yìí sọ yìí nísìn ẹ̀ bàọ́lọ́jì ó gbé jáde odù ifá náà gbé jáde wọ́n ní obìnrin tó bá mọ̀ pé wọ́n fẹ́ bímọ igbó gbọ́dọ̀ kọ ọkọ ẹ̀ sílẹ̀. Si sẹ́mu pé ní biology tí ọkùnrin bá ní AS hmm. tí obìnrin náà bá ní AS àbí hmm. wọn ò ní lè fẹ́ ra wọn ìgbà tẹ̀mí sọ fún yín pé gbogbo nǹkan tó wà láyé yìí yí pé inú òdìfá ló ti jáde wá sọ pé mo purọ́ òdìfá sọ pé ẹni tí òdìfá yẹn sọ̀rọ̀ yìí sí wípé tó bá wọn kò fẹ́ bímọ láyé ó gbọ́dọ̀ kọ ọkọ ẹ̀ sílẹ̀ sẹ́mu ipá ti ka ọ̀kan tó sọ pé kò gbọ́dọ̀ kọ́kọ́ àbí àtìkà. àtìkà yìí wàá fara balẹ̀ máa gbọ́ ilé tó bá bá ìtàn ìgbésí ayé ẹjọ́ ló máa ṣe obìnrin mi wà nílé ọkọ ẹ̀ sì tó tó tó tó ń yọ̀ tó ń sẹ́yìn tẹ́ wípé o ti wà nílé ọkọ kì í sọkọ ẹ̀ farabalẹ̀ kó gbọ́ kínní yìí obìnrin yẹn kò bímọ wọ́n wá ní kó tó lè bímọ wọ́n máa fi ọkọ ẹ̀ sílẹ̀ ká kí ó fẹ́ ọkọ mìíràn. wàá lọ fọkọ mìíràn. kí ó má sì ṣe jẹ́ kí wọn ó mọ ọkọ tí ó bá fẹ́ pẹ̀lú. ọkọ tó bá fẹ́ ọkọ tó bá fẹ́ fẹ́ lẹ́ẹ̀kejì yẹn títí ó máa fi lóyún wọn ò gbọdọ̀ mọ̀ pẹ̀lú ẹ dúró. bíbélì kẹsọ wípé ìwọ ò gbọdọ̀ ṣe àgbèrè títí ó máa fi ṣe kíni títí ó máa fi má rì. odù ifá kẹsàn fún wa wípé tó bá ti fi ọkọ àkọ́kọ́ yẹn sílẹ̀ ọkọ míì tó bá máa lọ fẹ́ kó tó dìpọ̀ máa lóyún ẹni gbọdọ̀ gbọdọ̀ ṣe kíni wọn ò gbọdọ̀ pẹ̀lú ẹ. ẹ lọ ra odò ifá ẹ̀yin yorùbá ti sọ ọ̀gànnù ẹ lọ ra odò ifá mo máa ń kìlọ̀ tèmi tó kàwé báyìí ni ó kọ ọkọ rẹ̀ sílẹ̀ nípa sísọ fún ọkọ rẹ̀ pé Ifá sọ pé àwọn kò lè bímọ fún ara wọn. kò tán kábèsí ọkọ mi Ifá sọ fún mi wípé a ò lè bímọ fúnra kò sí bá ṣe lè pẹ́ tó ọjọ́ dẹ̀ ń lọ ó kọ ọkọ ẹ̀ sílẹ̀ ká ọjà padà sílé bàbá rẹ̀. ọjà wa padà sílé bàbá ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí í fi oríṣiríṣi ọkùnrin hàn. wọ́n bẹ̀rẹ̀ sí í fi oríṣiríṣi ọkùnrin hàn. ó sì sọ fún wọn pé òun kò tí ì ṣetán. ó lóun ò ṣetán tóun fẹ́ fọkọ ẹ̀ mìíràn. ní ọjọ́ kan. ní ọjọ́ kan. òun àti ìrosùn pàdé. òun àti ìrosùn wá pàdé. wọ́n sọ̀rọ̀ ìfẹ́. wọ́n sọ̀rọ̀ ìfẹ́. ọjọ́ sì ń lọ sí ọjọ́ ọjà sì ń lọ sí ilé ìrosù. ọjà wa ń lọ sí ilé ìrosù. lẹ́yìn bí oṣù mẹ́fà. lẹ́yìn bí oṣù mẹ́fà. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàṣepọ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní dóra wọn mi ò ráyà sí pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dóra wọn ká. láìpẹ́ oyún dúró. oyún dúró. nígbà yìí. nígbà yìí kí ló wá ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọjà lọ sí ẹ̀yìn odi. ẹ̀gbọ́n ọjà lọ sí lóyìnbó. kí ó tó dé. kí ó tó dé. ọjà ti bímọ. ọjà ti bímọ. bí ó ṣe dé ló bí bó ṣe dé ló bí ọmọ ìyá rẹ̀ pé bí ó ṣe dé ló bí ọmọ ìyá rẹ̀ pé ọjà nígbà wo ló di ọlọ́mọ. gbogbo ẹ̀gbọ́n ẹ̀ tó ń ṣe tí ò jẹ́ kó bímọ nígbà tó máa dé láti ẹ̀yìn odò wa bèrè lọ́wọ́ àbúrò ẹ̀ pé ìgbà wo ló di ọlọ́mọ torí pé èèyàn mọ́kọ wá sílé kó tó dìbò lóyún ká. ọjà ní èyí ọjà ní ẹ̀yìn kò mọ̀ pé ìrosùn ló ti dẹ́dí òun. ṣé ìwọ ọmọ wípé ìrosùn ló dé ìdí òun ni ká. o gbọ́ torí pé ọkọ ẹ ti fáwọn ti lówó jókòó síbẹ̀ o ò ní bímọ kó tó kú kì í ṣe gbogbo èèyàn o kì í ṣe gbogbo obìnrin o wàá lọ bèrè irú odù ifá wo tó bá yẹ pé èrò sùn di ló yọ sí ẹ tó bá fọkọ gbọ́dọ̀ fọkọ yẹn sílẹ̀ tó bá wọn kò fẹ́ bímọ láyé àwọn odù kan wà níbí yìí tó yẹ pé o gbọ́dọ̀ fi ọkọ yẹn sílẹ̀ wá padà bímọ. bíbélì ò ní sọ gbogbo yẹn fún ẹ o àlùkùránì ò ní sọ gbogbo yẹn fún ẹ o odù ifá ló ti lè rí àṣírí ayé ẹ o irú ẹ̀dá tó yàn gbogbo ariwo orí burúkú tẹ́lẹ̀ ọ̀pá ọmọ mi ní mí ọmọ ọmọ igi ní mí ọmọ ọ̀pẹ ní mí yẹn ọmọ omi ọmọ ìsàlẹ̀ omi iyemọja ní mí ìgbà yẹn fèkì ní gbogbo yẹn tó bá fẹ́ mọ ibi tó ti sẹ̀ wá inú odò ifá ni o tó bá dẹ̀ mọ̀ pé o ní owó kẹ̀ tó fẹ́ fi ra odò ifá fèmí ní twenty thousand o màá bá ẹ lọ wá odò ifá tó sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹ jáde o wàá sọ ìtàn ayé ẹ fún mi màá bá ẹ lọ wá odò ifá tó sọ̀rọ̀ nípa ayé ẹ fún mi màá kà á fún ẹ ètùtù tó yọ síbẹ̀ wàá lọ ṣe èèwọ̀ tó sọ pé kó máa sá fún wàá lọ ṣe ó parí tó bá ti lè ra odò ifá <laughs> eh, ẹ gbà mí dà ẹ gbà mí dà ẹ bá mẹ́mbà mi wá síbí lọ bẹ́ẹ̀ gbà mí wá síbí ni mo sọ kí ló tó fi mẹ́gbà mi kúrò ń bì tó máa fò jáde tó máa fò bó ṣe ń fò yẹn tí bá ní kó ṣàpù rárá ṣàpù mi ní kó fò gbajúmọ̀ èdè jáde. odù ifá akọ ẹ ní nǹkan tó máa ṣe òun ló máa ṣàlàyé bí ìgbésí ayé ẹ ṣe rí tó bá fẹ́ tajà tó bá fẹ́ lọ ṣe bísínẹ́sì wàá kọ́kọ́ lọ ka odù ifá á sọ nǹkan tó máa ṣe fún ẹ kó tó ṣe bísínẹ́sì yẹn tó bá yẹ pé bísínẹ́sì yẹn ló bá yẹ kó máa bá ẹ lọ́wọ́ á sọ fún ẹ tí ò bá ní bá ẹ lọ́wọ́ á sọ fún ẹ ọ̀làjú ló ba gbogbo yín jẹ́ ìsìn ẹ̀sìn tẹ́ ń ṣe òun ló ba òun ló ba ayé gbogbo yín jẹ́ tí ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe gbogbo yín ti sìn nà ìdí tẹ́ fi kúkú òjijì nìyẹn ìdí tẹ́ fi máa yáwó tẹ́ máa fi ṣe business tẹ́ ní rí nìyẹn torí pé orí burú torí pé ẹ ò fẹ́ mọ̀nà ẹ ti fi ọwọ́ òsì ẹ ti fi júwe lé bàbá yín ẹlòmíì ẹ̀dá ẹ̀ lọ sókè òkun tó bá dẹ́kun òkun ṣe ló máa lọ jìyà lọ́hùn wọ́n máa padà dé ẹ̀ ni ẹlòmíì ẹ̀dá ẹ̀ ò gbé lẹ́kọ̀ọ́ ilé bàbá àlẹ́dá lọ gbé láàyè pé adà sílé bàbá ẹ ò lè soríire òwúrọ̀ òwúrọ̀ lòwúrọ̀ wọn máa jẹ́ alẹ́ lálẹ́ wọn máa jẹ́ ọ̀sán lọ́sán wọn máa jẹ́ bóyá ẹ̀kọ́ wo ló kọ́ wa ẹ̀gbọ́n wo ló kọ́ wa. ìfẹ́ yìí kọ́ wa pé. ṣé wọ́n rán wọ́n rán ṣé wọ́n rán wọ́n rán kan lẹ́gbẹ̀ẹ́ mi màá wọ́n ẹ má lẹ̀ ó yá jẹ́ kí torí pé ẹ mú ẹgbàá mi kó ń kàwé. Ifáyìí kọ́ wa pé gbogbo aṣọ kọ́ ni a máa ń sá lóòrùn. wíwá ìwọ ọkọ̀ tó bá ti lè ra Ferrari kan ṣe ṣe ló máa gbé sórí Facebook àwọn àwọn ogunlé wa sọ pé ẹ ó mà ti lówó wọn bá yí ẹ jẹ́ ìwọ òsínwó ìwà tọkọ ẹ yá wìrì ìwọ ẹ lè máa kọ́ra mọ́tò orí burú ká tí a bá ṣe ìbéèrè nípa ìgbésí ayé ẹni. wo gbọ́dọ̀ máa ṣe ìbéèrè nípa ìgbésí ayé ẹ̀. tí wọ́n sì sọ pé kí a má ṣe pariwo ara ẹni. tó bá sọ fún ẹ pé kó má ṣe pariwo ara. Ifá sọ pé a ò gbọ́dọ̀ sọ pé láì a ò gbọ́dọ̀ sọ pé láì mọ̀rín sùn mọ́ni púpọ̀ Ifá sọ pé a ò gbọ́dọ̀ sọ pé lámọ̀rín sùn mọ́ni púpọ̀ tí wọ́n bá sọ fún ẹ pé o gbọ́dọ̀ pariwo ara ẹ síta o gbọ́dọ̀ sọ pé ọmọ ìyá mi ni mo gbọ́dọ̀ sọ àṣírí ayé mi fún un n kò gbọ́dọ̀ má sọ o gbọ́dọ̀ sọ wípé ọmọ bàbá ẹ ni o gbọ́dọ̀ má sọ àṣírí ayé ẹ fún o gbọ́dọ̀ sọ pé ìyá ẹ ni o gbọ́dọ̀ má sọ àṣírí ayé ẹ fún àwọn àṣírí kan wà tó jẹ́ pé ìwọ nìkan ló máa mọ̀ bàbá àtìyá ẹ ò ní mọ̀ torí o mọ irú ẹ̀dá tí bàbá àtìyá ẹ jẹ́ ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ ò ní mọ̀ ìwọ nìkan ló máa mọ̀ ṣùgbọ́n lẹ́ni tó bá ń lọ sílé wòlíì sí ló máa pàǹtí ẹ̀dá ní àjẹ ló máa ba ayé ẹ jẹ́ ó sì rí kàwé síwájú.

pé gbogbo àgbáyé kó a bá ṣe marriage o ò ní gbọ́ pa bẹ́ẹ̀ bí ọmọ náà kò ní jẹ́ èèyàn àwọn àìmọye àwọn ọmọ tí wọ́n pa tó ń pa màálù ní ọjọ́ súná ẹ̀ tó jẹ́ pé ó di abẹ́ bíríìjì lẹ́nìí torí pé orí yóò pé tó bá yóò kó fánú kó máa ń sekú bọ́m̀bọ́m torí ilé ayé gbẹ̀gẹ́ This is King Solomon for all nations ẹ rí gara turkey ìgara ṣìkì ẹ̀ rí ìgara ni ìwo hmm. ni kí ọba jókòó kí kí a má mọ̀ pé ọba jókòó tí n bá pàdé ẹni kọ́nà àbí kò yẹ tí n bá pàdé ẹni kọ́nà tó bá rí mẹ́rọ àbà pé pé é má ní rè ìkọ̀dọ̀ <laughs> pè lọ́ba nìyẹn kí ọba wà kó má tiẹ̀ lẹ́rù díẹ̀ sára ká máa sọ pé ọba gbogbo àgbáyé àwọn tó wà lábújá tó bá pè mí wà máa gbọ́ yẹsà hmm. ó ti dọ́dọ̀ wọn nìyẹn ìgbà tó bá kọ́ pè mí hello ṣé ẹ̀yin ni pastor Solomon ẹ yà ẹ ń síwìn ni ta pastor mo ní ọ pastor Solomon ni o ní pastor ta ló sọ fẹ́ pé o pastor Solomon ṣé ìwọ ti ṣe kábíyèsí kó lè gbóhùn bá mi sọ̀rọ̀ ẹ má bínú sọ ẹ má bínú sọ kábíyèsí o ẹ̀hẹ́n nǹkan tó bá máa ṣe lólówó tálákà ló máa ti kọ̀ ọba gbogbo àgbáyé náà pè kì í ṣe ọba ìbẹ̀jú lẹ́kì hmm. ọba gbogbo àgbáyé bẹ́ẹ̀dúrẹ́dì sì ń bọ̀ ní nàìjíríà yìí pres elizabeth ó sì ń bọ̀ ní nàìjíríà yìí tó tèmi ni o kò sí tó ti kàn mí o ṣùgbọ́n wọ́n wàá máa sọ wípé irọ́ ni ó dọjọ́ náà tìbá àtijọ́ fọwọ́ tìgbọ̀n bá àtijọ́ wòran àti àti àti ń tẹ̀ lọ ìdí tí ọlọ́run fi gbé mi kalẹ̀ mi nìkan ló mọ̀ ìwọ ò lè mọ̀ ìdí tí mo fi ń wá ikú kiri èmi nìkan ló mọ̀ ìwọ ò lè mọ̀ ìwọ tó bá fẹ́ wá wò mí wá síbi kó wá kẹ́kọ̀ọ́ kó lọ tó bá wá síbi tó bá wá advice mi mà ní kára pa bàbá àtìyá ẹ̀ mo sọ fún ẹ pé mo ṣé mo sọ fún ẹ pé mo ń bẹ̀rù kàbí mo sọ fún ẹ pé ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú mo ní mo fẹ́ kú kí ni tiẹ̀ ṣé àjọ wá sáyé ṣé èmi jẹ́ ọmọ ìyá àkàbí mi jẹ́ ọmọ bàbá ẹ̀ mi ò níyàá mọ́ mi ní bàbá mọ́ kí ni tiẹ̀ jẹ́ kí n kú wàá sùfàrà ọmọ tó bá bá mi sọ̀rọ̀ lórí Facebook lórí fóònù tí o bá ní respect má bu ìpìlú bójú ọba ìlú tó bá bá mi sọ̀rọ̀ tó bá ní respect má bu ìpìlú ẹ bó o jẹ́ president bó o pè mí lórí fóònù bí o bá ní respect má ṣépè sọ bàbá àtìyá ẹ bó o jẹ́ sójà. So bó o pè mí lórí fóònù tí o bá ní respect máa ṣépè sọ bàbá àtìyá ẹ bó o jẹ́ ọlọ́pàá bó o pè mí lórí fóònù tí o bá ní respect máa ṣépè sọ bàbá àtìyá ẹ. lẹ́yìn tí o bá ní respect kó má pè mí. you will respect me i respect you. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà how are you sir how are you sir that's life. hello báwo ni bàbá ẹ ló ń kí báwo ni kì í ṣèmi ó sì rí èmi àti bàbá yìí wà ní sẹ́ẹ̀tì tó ń pè mí báwo ni I am two hundred and thirty four years old two hundred and thirty four years old mi ò kí ń sẹ́ pé bàbá ńlá kó bàbá kéde mọ́tàlá sọ fún yín ni pé ẹ lọ ra ìwé òdì ifá kó lọ wádìí nǹkan tí ayé ẹ rọ̀ mọ́ wàá mọ ohun tó yẹ kó o ṣe wàá mọ business tó wá tó bá àkọsẹ̀já ayé ẹ jọ wàá mọ business tí ò yẹ kó ṣe ẹni tó ń sọ pé kó lọ máa ta ewédú tó lọ ta aṣọ máa ta lákàkú ni ẹni tó sọ pé pure water ni kó lọ́ọ́ máa tà tó ní ó ti kéré jù tó lọ́ọ́ ta símẹ́ǹtì ó máa ó máa ó máa ó máa láti inú ìgbèsè lọ́wọ́ máa bọ́ sínú ìgbèsè tó bá fẹ́ mú business tó fẹ́ máa ṣe ó wà ní odù ifá tó bá fẹ́ mú ìlú tó lè gbé ó wà ní odù ifá tó bá fẹ́ mọ̀ pé bóyá etí omi ni kò gbé ní o bóyá òkè ilẹ̀ ni kò gbé ní o bóyá ọ̀tẹ̀ kì í sọmọ nàìjíríà ni o bóyá òkè kún ló lọ o gbogbo ẹ̀ ló wà nínú odù ifá ṣùgbọ́n ẹ̀ ò ní ṣe Ah! àwọn èèyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀ àwọn èèyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ò ò fẹ́ sí ò fẹ́ ṣà ìgbẹ́kẹ̀lé mi tó bá ti jẹ́ obìnrin wákí fún ẹ lóyún wọn hmm, láìkẹ́ ẹ díẹ̀ pẹ̀lú ìgò tó dé sójú ìgò lójú ọmọ ọ̀daràn hmm. pẹ̀lẹ́ mo ti sọ láàárọ̀ ẹni yẹn mo fẹ́ lọ sí kábúkábú hmm. gbogbo ẹ̀yin tí ẹ ta wá lọ́rẹ hmm. tẹ́ni ká máa kọ́ ilé ọlọ́run lọ tẹ́sọ pé kí ilé ọlọ́run má dúró mo pa á láṣẹ ni mi ò dá lábàá ẹ máa kọ́lé láyé hmm. tẹ́ bá kọ́ ilé náà láyé tán ìfọkànbalẹ̀ tẹ́ máa fi lu ilé náà ọ̀run jogún ẹ̀ fún yín torí ẹ sọ pé kí iṣẹ́ ọlọ́run má dúró ògo yín gan ò ní dúró. November, la fẹ́ ṣe àjọ̀dún nọfẹmbà ni mo fẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn mo fẹ́ sí mo fẹ́ sí nọfẹmbà ending òun la fẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn hmm, nọfẹmbà last week of November. sunday la fẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn hmm. a dẹ̀ gbọ́dọ̀ parí ṣọ́ọ̀ṣì yẹn kó tó dìgbà yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ kí sẹ́lọ̀ kó dúró wọ́n ti ṣe floor wọ́n ti ṣe sílì lọ lọ́wọ́ báyìí wọ́n máa kó gíláàsì wá lọ́la àwọn èèyàn ti sanwó hmm. okùn plásítà okùn tiles yes a dẹ̀ gbọ́dọ̀ parí ṣọ́ọ̀ṣì yẹn kó tó di November last ending that is one month to this time Abi. yes a gbọ́dọ̀ parí ẹ̀ torí a fẹ́ sí ilé ọpa tẹ́tẹ́ wò mí yẹn kò fìtì ọba Solomoni mọ́ hmm. a fẹ́ lọ sáfin afẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn ní November ending so gbogbo ẹ̀yin tẹ́ ń ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tí iṣẹ́ yẹn fi ń sáré ògo yín máa sáré ah! àkàbà ògo tí ẹ ò tẹ wàá respect pẹ̀lú èdè láyé ọ̀run gbé yín kọjá ẹ̀bẹ̀ ẹ lu àlùyọ láyé ẹ ṣe oríire gbọ́ mi dáadáa ológun òkè ń ráwọn ajé ẹ ní ráwọn owó ẹ ní ráwọn owó ẹ ní ráwọn owó ẹ ní ráwọn owó ẹ̀yin tó wù kó ṣe tí ẹ ò ní ọ̀rọ̀ á pèsè fún yín ẹ̀yin tó wù kẹ́ ṣe tí ẹ ò ní ọ̀rọ̀ á pèsè fún yín ẹ̀yin tó wù kí ẹ ṣe tí ẹ ò ní ọ̀rọ̀ á pèsè fún yín ẹ̀yin tó wù kí ẹ ṣe tí ẹ ò ní ọ̀rọ̀ á pèsè fún yín ẹ̀yin tí ẹ ní tí ẹ ò ṣe ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín ẹ̀yin tí ẹni tí ẹ ò ṣe ẹ jèrè sí ọwọ́ yín bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ti ọlọ́run lọ ẹ má gbàgbé láti máa ṣàánú fún ọmọnìkejì ẹ. má ṣe jẹ́ kí òtítọ́ àti àánú kó ṣe kíni kó fi ọ́ sílẹ̀ so wọ́n mọ́ rẹ kọ́ wọ́n sí wà láàyà rẹ nígbà náà ni wàá rójú irọ́ ọlọ́run àti ènìyàn ẹ máa ṣàánú fáwọn ènìyàn ẹni tẹ́bi bá ń pa fún lóúnjẹ kó jẹun tẹ bá rí ènìyàn tó ń wọ kiri torí towó lápò ẹ bá san tẹ bá rí ènìyàn tí òun àti ọkọ ẹ tó ń jọ ń jà torí pé wọn ò ro jẹjẹ látàárọ̀ fún wọn lówó tẹ bá rí aláboyún tí òun rówó Atlanta san bá san tẹ bá rí aláìsàn tí òun rówó hospital san táwọn dókítà fi sí ẹ̀yẹ ẹ bá san ẹ máa ṣàánú àtẹ́tà ní kó lè dé tí kò bá dé wàá mọ̀ pé wàá wọ ìjọba ọ̀run ṣùgbọ́n tí ò bá ṣe dáadáa láyè tó bá kú owó rámáyé gbogbo ọlá gbogbo agbára tọ́lọ́run bá ti fún ẹ máa fi sori fáwọn ènìyàn tó bá ti lè máa ṣe eléyìí o ò ní problem o ò ní báwọn bẹ̀rù ikú rédèrèdè tó ń bẹ̀rù yìí máa ṣe òtítọ́ kó máa ṣà ẹnu tó bá ti ṣe méjì yìí o ò ní problem má bà tènìyàn jẹ́ má sòótọ́ tí gbogbo ẹ bá bẹ̀rẹ̀ sí sọ òtítọ́ ìjọba yóò níráyè máa ṣe rádaràda tó ń ṣe yìí lọ́ra odò ifá tó bá mọ ibi tó máa ti ra níta oye tó ń ta níta five thousand náà ń ta ń ta hmm, kó wa lọ five thousand náà ta ṣùgbọ́n èmi ọba Solomoni fifty thousand lèmi máa ń ta tèmi hmm, fifty thousand tí ò ní dín one naira bọ̀ níta five thousand náà ń ta wa lọ kò ti gbọ́ ṣùgbọ́n èmi ọba Solomoni ẹ tó bá fẹ́ rà lọ́wọ́ èmi fifty thousand torí tó bá ti rà tán màá tún máa kọ́ ẹ ní nǹkan tó wà nínú ẹ ibi tó bá kà tí ò bá yí ẹ màá tún máa tírèèni ẹ màá fi odù odù ifá ẹ máa gbélé ẹ lọ́wọ́ pé odù ẹ lélẹ́yìí kò sí àǹfààní pé kéèyàn gba ìwé kó má mọ ọkọ tó wà ń bẹ wákàn lọ má gbé àìmọye kristẹni tó ní báìbù dání tó mọ wúlò ẹ kò ní mínì when I give you tí bá fún ẹ tèmi bá ta odò ifá fún ẹ ṣe ló dàbí pé o gba ifá lọ́wọ́ mi o mọ iye táwọn tó máa ń kó ifá fún yín máa ń gbà ilé kẹjù yẹn lọ empty empty ìdọ̀tí lásán lẹ gbà sílé yẹn ifá orí burúkú tẹ lọ ń gbà yẹn ifá gangan rèé gbà kí fún ẹ ní kò du ẹ ó tán o ò nídìí wòlíì mọ ìwọ fúnra ẹ lọ́wọ́ máa ṣe ètùtù fún ara ẹ ìwọ fúnra ẹ lọ́wọ́ máa ṣiṣẹ́gun fún ara ẹ lọ́ra odò ifá tiẹ̀ kì í ṣe dandan kó ra lọ́wọ́ mi lọ́ra níbi mi. five thousand náà ta ní gbòòrò lọ́ra fifty thousand èmi ń ta tọ̀dọ̀ mi ó yapa síbí yìí ẹ ti rí ẹ ti rí ó yapa o ẹ ti rí ó yapa o ẹ ti rí ẹ ti rí ó yapa o ẹ má yẹ kó mèmí lọ́rùn o ó yapa o lọ́bì sí mẹ́rin ṣeré o fifty k ní kò dín wọ́n náírà o tó o bá ti ní fifty thousand má dọ́dọ̀ mi o. ẹ lọ ra ọdún ifá gbogbo ìṣẹ́gun orí burúkú tó ń ṣe kiri ò ní ṣerú ẹ̀ mọ́ ìṣẹ́gun jákujáku tẹ́ lọ tẹ́ lọ tọ́jú bọ́lé kiri tán tó ń fi ń dó yín tẹ́ sọ pé ń ṣiṣẹ́gun fún yín tó ń fi po ìgbẹ́ màálù fún yín pé ká máa gbé mu ẹni rárá du ifá kí wọ́n fúnra ẹ kó ka kó yí ẹ kó mọ odù ifá tí kádàrá ẹ gbé wá sáyé bóyá ilé ọkọ tó wà bóyá ọkọ ẹni wà á mọ̀ bóyá kìí sọkọ ẹ wà á mọ̀ bóyá aya tó fẹ́ bóyá aya ẹni wà á mọ̀ bóyá kìí sáya ẹ wà á mọ̀ bóyá ẹsẹ tó ń ṣe bóyá ẹsẹ ẹni bóyá kìí ṣiṣẹ́ wà á mọ̀ tó bá gbà fọ́ lọ́run wàá gbégbé ayé rọrùn tí ò bá gbà fọ́ lọ́run wàá jìyà kú obìnrin tó bá gbà fún ọkọ ẹ̀ agbègbè ayé rọrùn obìnrin tó bá gbà fún ọlọ́run wọn máa ṣe kiri tó bá gbà fún ọkọ ẹ̀ wọn máa ṣe kiri ni. ọkùnrin tó ní owó tó lọ fi ń tọ́jú àlè tí ò tọ́jú ìyàwó ilé ẹ̀ ó máa ṣiṣẹ́ kú ni ó máa lu mágùn ni ó máa lẹ̀ pọ̀ mọ́ àlè ni mọ́ bastard gbogbo ẹ̀ ló wà ní òdìfá o ò ní lówó tán kó wá pọ̀nà pí apá lọ lọ tó bá ní owó lọ ra kí ni ó ń pè kí ni catfish ra kí ni pẹpẹ tí òun sọ pé kí ìyàwó ẹ sè catfish tó fẹ́ lọ́ máa jẹ ní pípa lọ yẹn jẹ́ kí ìwà àtìyàwó ẹ kẹjọ sè ń lé kẹjọ máa jẹ tẹ bá jẹ sáyẹn dóra yín tẹ bá dóra yín ẹ sùn lọ sí bí apalọ ọkùnrin gidi jókòó sí bí apalọ ọkùnrin tó rí ẹ ti burú ló sí bí apalọ èní o bí apalọ ọ̀la ọ̀ bí apalọ wà á sọ pé ó fẹ́ sóríire ó lè sóríire níbo ló fẹ́ gbà sóríire ìyàwó ẹ wà nulẹ òjòkó ti kẹjọ máa jẹ dọ kẹjọ máa jẹ ṣíkìn kẹjọ máa jẹ o wá gbé àrísítò lọ sí bí apalọ ìyàwó ẹ kẹ wà nulẹ tó bímọ fún ẹ ó sì rí. èmi mà ti ń lọ o mo ti tún lọ o. àti ìṣèwọ ẹ. ìwọ hmm? ẹ. odù ifá ìrosùn di ẹni tó bá yọ sí kí lè wọ ẹ. kì í jẹ iye àgbẹ̀ àgbẹ̀ dágbé ìrosùn mẹ ìrosùn di ẹni tó bá yọ sí ẹ̀yin onídìí ńlá ẹ gbọ́dọ̀ jẹ ya gbé ṣé bíbélì sọ bẹ́ẹ̀ fún ẹ ẹ ò gbọ́dọ̀ jẹ ya gbé ìwọ yín nìyẹn o kọ sílẹ̀ ìwọ tó bá ti ní ìdí lílá tó ti ń ta ìdí kiri ò gbọ́dọ̀ jẹ ya gbé ìwọ tó bá ti ní ọkọ tídì ẹ lílá tó ti lọ fọkọ fọkọ ẹ sílẹ̀ kó lọ fọkọ ẹ míì tó bá ń kó fẹ́ bímọ ni o ìwọ tí ìrosùn dí bá yọ sí ò gbọ́dọ̀ jẹ ya gbé ìwọ ẹnìyẹn èmi ti tún lọ o mo ṣe kábúkábù mi lọ ó ṣeé ṣe kọ́rọ̀ tí mo sọ látàárọ̀ kí ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ kó pè é pé ah, ọmọ bọ̀bọ̀ tán pè ní King Solomon nìyẹn báwo la ṣe lè mú kàbí báwo la ṣe lè lọ kidnap ẹ̀ sọ fún ọ wípé kó wọ mọ́tò láti àjà kàbí báwo la ṣe lè rá assassin sí sọ pé kó wọ mọ́tò láti àjà ó dẹ̀ ṣeé kí Tinubu fẹ́ gbé business mi fún ẹ sọ pé kẹ́ wọ mọ́tò láti àjà jẹ́ kí farabalẹ̀ júwe kó lè yé yín dáadáa tẹ́ bá ti dé àjà yẹn ẹ sọ pé mọ́tò ẹlẹ́kọ̀ junction lẹ fẹ́ wọ̀ hmm, tẹ́ bá ti wá dé ẹlẹ́kọ̀ junction gbam ẹ sọ fáwọn dírẹ́fà tó wà ń bẹ̀ wípé ẹ jọ folú là ń lọ folú f o l u eh, f f f for four fo o for obo lu li li for leg abi. ẹ leg ló. li for labalábá. ok li for labalábá. lu u. u uyo. u for uyo fo lu fo lu bus stop last bus stop tẹ́ bá ti wá dé folú last bus stop yẹn kẹ́ wá bèè lọ àwọn ọlọ́kadà kẹ́ wá béèrè lọ́wọ́ àwọn ọlọ́kadà wípé ilé ta ló fẹ́ kó bàbá àgbà lẹ́ ń lọ wọ́n á gbé yín wá sílé mi kò sẹ́ni tó mọ̀ mí tí n bá ti jáde wọ́n mọ̀ tí n bá fẹ́ lọ sí bus stop wínsìn tí n bá fẹ́ lọ padà sí ọ̀nà òkun padà sí ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ bàbá àwẹ̀ wọ́n mọ̀ pé mo ti jáde tí báyìí ti túbọ̀ sílé wọ́n mọ̀ pé mo ti dé sílé pé mo wà nílé wọ́n á sọ fún yín pé bàbá wà láàfin tẹ bá ti fẹ́ wá ẹ ò ní ìdíkẹ́ kóra yín pọ̀ ẹ má waste ọ̀tá yín ẹ̀yin méjì ti tó ẹnìkan kan ti tó bẹ́ẹ̀ nìkan bá wá tó bá lè sọ fún mi wípé lágbájá ló ràn ìwọ kan tó bá ti débí kan sọ fún mi wípé Tinubu ló ràn ìwọ wá o gbogbo oníkó wá gbé mi ìwọ má ṣe wàhálà ṣèbí wọn ràn wọ ni ó ní bẹ́ẹ̀ ni ṣé wo gbé mọ́tò wá ó ní no ẹ kí ṣé o gbé mọ́tò wá ó ní bẹ́ẹ̀ ni ó kì í jẹ́ ká máa lọ ṣèbí ọmọ bíi Tinubu náà ṣé ó gbé mi wá ni kàbó pa mẹ́mọ́ bíi so èwo ni wọ́n ní kẹsẹ̀ ń bẹ̀ wọ́n ní kó gbé má bàbá wọ́n ní kẹ́ pa mí mọ́ bí wọ́n ní kó pa mí ó ìbọn ẹyọ kan ni mo ti kú tó bá yẹ sọ pé kó gbé mi wá ó yá lọ́dọ̀ ẹ̀ Tinubu mo ti dé wọ́n ní ó sọ pé ẹnu mi jẹnu mi lọ́jù ó ṣeéṣe kí ọ̀rọ̀ tí wọ́n sọ kó kó má gbọ́ dáadáa mo ní sọ pé orí ẹ̀ burú pé ó ń sí ìrì wípé o wálé ayé má yà hmm. so kí ló kàn ń sìn tako lẹ́ẹ̀kan náà ni mo ti lọ lẹ́yìn ẹ̀kẹ́ sóò dẹ̀mọ́ sóò dẹ̀mọ́ kó tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn tó bá ti pa mí yẹn sóò mọ̀ kó tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ìyẹn ni ìwọ ọmọ <laughs> ìyẹn ni lọ́wọ́ fi ju èmi àti wọ́n lọ tó bá ti pa èèyàn sóò mọ̀ kó tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tó bá pa yẹn. Ajani John hmm. after the program I will send you the account number hmm. èmi ò kì í fi account number mi sí orí íńtánẹ́ẹ̀tì wọ́n má bàa sọ wípé ẹ̀ ò bóyá owó ló ń wá. Mm -mm ẹ̀yin fúnra yín lẹ béèrè wípé ẹ fẹ́ dá sí tọ́lọ́hún ẹ̀hẹ́n tá a bá parí program mm. drop your drop your whatsapp number Ajani John mm. I will add you ní whatsapp I will send the account number there. bíbélì sọ wípé kì í ṣe tipátipá bí kò ṣe tìfẹ́tìfẹ́ ìtọrẹ àánú kì í ṣe tipátipá náà fi mú ènìyàn tó bá ti wá láti inú ẹ sí. Si mi ò ní sọ fún ẹ pé kẹta mi lọ rẹ mi ò kí ń béèrè kan lọ́wọ́ ènìyàn kábúkábú lèmi wà kábúkábú tí mo wà yẹn mo pa five thousand léde I am CEO kí náà pé <laughs> I am CEO of e kábúkábú and I'm killing five thousand in a in a day then I collect one hundred and fifty thousand per monthly I'm okay with that tí bá ti pa five thousand mo ń bọ̀ ń lé nìyẹn because I don't want to lie. my my oh, business eh, kábọ̀kábọ̀ mi jọ mí lójúju ìgbà to bá fún mi ní hundred million lọ because that is my own job nǹkan tí mo fi ń bọ́ ìyàwó mi kébi tó mọ̀ ẹ́ nìyẹn hmm. nǹkan tí mo fi ń bọ́ ọmọ mi nìyẹn tí mo fi ń bọ́ ìyàwó kébi tó mọ̀ ẹ́ I will not ask you money or else you want to do work for my hand that's me. Yeah. ok ààrẹ ọmọlé mọ́rítàlá wo sọ̀rọ̀ ọlọ́pọlọ lẹ́ni gbogbo ọ̀rọ̀ tó ti sọ látọjọ́ ẹ kò kì í sọpọlọ ń bẹ̀ dídẹ̀ tí n fi dá ẹ lóhùn hmm, ó yá kọ nọ́mbà ẹ sílẹ̀ o oh eight one o oh eight one john kó kọ Àjàní john sí wo sọ̀rọ̀ ọlọ́pọlọ lẹ́ni wo correct mi wo correct mi lẹ́ni mo like mo má like ẹ yẹn má correct mi o ní ibi tó ti lè correct mi tí bá ń sọ òyìnbó tí mi bá right wá correct mi ìyẹn tí n bá ti wà nínú o mọ̀ pé àwọn spirit yẹn ti lọ mo ti wà normal báyìí ṣùgbọ́n tí bá wà lójú iná tó bá lọ correct nǹkan tó yẹ kó correct wàá gbèpè e ẹ ní báyìí mo ti calm down Ajani Ajani hmm. John G O H N o eight one sixty two thirty two thirty two thirty one. Hmm o jẹ́ kí n pè o eight one sixty two thirty two thirty two thirty one please send your BVN ṣe mo sọ pé kò lọ́pọlọ <laughs> ó kàn tóbi dànù ni ààrẹ ọmọ ọmọ lè yìí ó kàn tóbi dànù ó ní kí n send BVN mi jọ bá mi lọ gbé BVN mi jáde fún. ṣe <laughs> oh oh bí eleven ni. Eh. o oh, uh, BVN my BVN. My vl. Oh one, oh two. Oya, oh. my BVN. Oya. Eight eight. Famole. Eight eight. Five one one two two three six six six ṣé o ti kọ́ kàbí o ti kọ́ kí tó padà pé eight eight five one one two two three six six six. jẹ́ kí fún náà ṣèbó ó fẹ́ lọ́rọ̀ bùnmi nìna <laughs> ó borúkọ ẹ̀ ní ààrẹ ààrẹ ọmọ le ọmọ tó le ọmọ tó sán lórí <laughs> mọ́rítàlá <laughs> wọ́n ti mọ̀ pé eléyìí kì í ṣe Yorùbá ó fẹ́ gbá mi ni ó fẹ́ gbá mi ó fẹ́ ó fẹ́ lọ ó fẹ́ lọ rí èké tó wà lákàntì mi ọmọ le okú ẹ máa lekú ni okú ẹ wo ẹ̀yin tèmi mo ti ń lọ alẹ́ ti lẹ́ ilẹ̀ ti mọ́ mo ń lọ mo ń lọ sí kábúkábù mi mi ò ráyè sẹ́rìn mo ti padà sílé ni ẹ wá rí pé náà ojú yẹn ti wálẹ̀ hmm, táwọn tẹ̀mí báwọn tọ̀run bá ti lọ wọ́n parí nìyẹn hmm, ó ti da aago mẹ́fà alẹ́ eh, ó ti da aago mẹ́fà alẹ́ ká tó program àfi tí ọlọ́run bá sọ wípé kí tó bá ń sọ̀rọ̀ lọ́sàn eh, so bó ṣe rí nìyẹn God bless you God bless me. God bless Nigerians. God bless all nations because God is love. Uh, we are the same father, we are the same mother. Mm, yes. Mm, we are the same father, we are the same mother. Try to be unite. I need you to succeed, you need me to succeed. We need ourselves to succeed. That is life. Eyes need nose, nose need mouth Mouth needs hand, hand need head, head need leg. That is human being. That is nature. If you lack, if you if you if, you tó bá ti tó bá ti gbèrò láti máa ṣe ibi fún ènìyàn wà ní problem tó bá ti ń ṣe rere fáwọn ènìyàn wò help ara ibi kún ní fáwọn aláàánú tó gbọ́n wọn máa aráàánú gbà wọ́n máa help àwọn ènìyàn àwọn tó bá fẹ́ ṣe bí jẹ́ kó máa ṣe bí bíbí sọ pé èrè ń bọ̀ kankan láti sọ fẹ́rẹ́ bọ̀dì gẹ́gẹ́ bí sọ́wọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe ogbẹ́ tó bá létí nìkan ni kó gbọ́ ọ̀kọ́ tẹ̀mí sọ fún ìjọ orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni wípé Adélànà Adékúnlé Solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà one before orúkọ tó máa bèrè ní Folú tó bá dé Folú nìyẹn ta ló fẹ́ kú bàbá àgbà wọn àwọn ọlọ́kadà dá mi mà wọ́n á gbé wá sílé mi tó bá bèrè King Solomon yẹn kò tí ì pẹ́ tí mo ẹ̀sẹ̀ ń rìn ìgbà títí bí Joshua mú orúkọ yẹn wá ní twenty five six twenty five June twenty twenty one tó pè mí lórúkọ yẹn látọjú àlàó pé kí n máa jẹ́ King Solomon for all nations ni King Solomon ṣẹ̀ṣẹ̀ reign orúkọ tí gbogbo àgbáyé mọ̀ mí sí òun ni ta ló fẹ́ kú bàbá àgbà ta ló fẹ́ kú bàbá àgbà ni wọ́n mọ̀ mí sí tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta yìí ní twenty five jomo ẹ̀sẹ̀ ń jẹ́ King Solomon for all nations nígbà tí wọ́n rán síbi jù sọ àwa kó wá crown mi ìwọ̀n ìbámu ẹ̀sẹ̀ jẹ́ orúkọ yẹn so my name is Adelana Adekunle Solomon Okay. ta ló fẹ́ kú bàbá àgbà one before but now King Solomon for all nations whether you like it or not. Bye for now.